magogwe amnene yana fawre dede ki biya bo bobri ki biba anere salmo ki bibrim be jmo derma baba ga be ndi bofori chibri ganima. Enenu zalonenenu. Enenenu. Enenenu. Arenenenu oswala. You're listening to Fresh FM gonna tell you my story now and that taproom at Port Harcourt, you know. I got a city, a lovely place. Don't repel and to Johannesburg. I haven't got plenty money on me, but I was stranded in Port Harcourt, you know. If I happen to enter in a apartment, as just patriot, just around me. They say they like me, they love me, they love me, they love my beautiful voice. Please sing our song on the sunken blue. Please sing our song on the sunken blue. I kissed too many honeys and that's not what I'm looking for. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. <laughs> lórí Fresh FM tó kílẹ̀ falafala. ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà. látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o. ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn. ajá ah, balẹ̀. tó bá dé láàárọ̀ ẹnu. wọ́n ti gbé ẹ débẹ̀ wọ́n ti gbé wa débẹ̀ lánú ọfọ́ hùn. wọ́n gbé wa débẹ̀ bẹ́ẹ̀ ni adẹ̀sí wa ń bẹ̀. àbí sọ̀rọ̀ sókè la wà ni. ó yà nothing spoil. all right kò sí ní tó bá jẹ ẹjẹ agbéra sọ ah èwo ló tó ń já. kò sí o níjọ lẹ́ǹtì ti bẹ̀rẹ̀ kọ̀ mọ́ra. lẹ́ǹtì ti bẹ̀rẹ̀ lẹ́ǹtì ti bẹ̀rẹ̀ òní láṣọ ẹ̀zẹ̀ bẹ́ẹ̀mi gbé èmi ọ̀gbà ọlọ́run gbàgbé hmm. ẹ bẹ́ẹ̀mi gbé. irọ́ àjọgbá ni moses on behalf of our méjèèjì. ilé misa moses misa moses. ọwọ́ tiẹ̀ náà ran kankan máa gbé ilẹ̀. wọ́n fẹ́ mọ̀ ọ́ gbé ni. kò sí kankan nù wá tí ó tí ó ṣe nǹkan luwe tí ó ṣe nǹkan luwe lẹ́ǹtì ti bẹ̀rẹ̀ ah! lẹ́ǹtì ti bẹ̀rẹ̀ a kú àyájọ lẹ́ǹtì o ó máa ń ọ̀pọ̀lọpọ̀ ní èyí sábà mọ̀. ngbà ah, ó jẹ́ pé eh. àwa tá à ń gbà ó tó nǹkan. bẹ́ẹ̀ ah, ni ayé john ni gbogbo wa mọ̀ ń gbà. ibo pé káwé ò tó dé gan lẹ ti ń gbà ó sì ti mọ́ra yọ àjọ yín lójú pé ńgbà tí ọbẹ̀ di oṣù kan gérégé lónìí àwẹ̀ kan tó bá àwẹ̀ kan. yóò wọnú kábíyèsí ọlọ́run mm. yóò wọnú ara wọn. yóò wọnú ara wọn ni ó ní bó ṣe jẹ́ ọlọ́run ló ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀. Ah, ìwà yín ò lè jẹ́ ìwà yín ló jẹ́ káwé ọ̀pọ̀ nílẹ̀ tó yún. Ah. Ah. bàbá dáríjì wà ń gbà náà. nítorí pé àmọ́ tá à ń ṣe. àmọ́ tá à ń ṣe a sì mọ tó ń ṣe wá. ọ̀dà ẹ ti jẹ́. ẹ káàárọ̀ o ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sí gbàgede àjà àbálẹ̀ tọ́ a tún ti bẹ̀rẹ̀ náà nu. mo gbàgbé kó ní amọ̀sẹ̀ nǹkan kan. nígbà òsì ti bàwẹ̀ jẹ́ ń tiẹ̀ nígbà òsì ti ṣe tọ̀. ẹ kàn bàwẹ̀ jẹ́. kò sí wàhálà. Mm lójúwé ìròyìn àwọn ìwé ìròyìn tó jáde fún tòní hmm. oríṣiríṣi àwọn àkòrí lórí àjà àbálẹ̀. lónìí lónìí fàpẹẹrẹ Vanguard ní ọ̀wọ́n epo eléyìí tó gbòde kan Èkó Àbújá Enugu àtàwọn ìpínlẹ̀ míì ti ń mọ̀ la kódà owó ọkọ̀ ti ń gbẹnu òkè. wọ́n kọ́ lánàá náà. bọ́ bá a bá fa gbùrùgbùrù a omi tá a bá dà sórí. So yọ wálẹ̀ yọ kàn mú yọ bọ̀jú yọ betí hmm. yọ bá gbogbo ẹ̀ hmm. ọlọ́run kọ́ ṣàánú ni. ọ̀dà àtúnṣe tí wọ́n ń ṣe sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà táwọn ń tọwọ́ bọ̀ láti yọ àwọn nǹkan kan kúò nínú ìwé òfin táwọn èèyàn ń fẹnu kùn láti ọdún 1999 tá a ti ń lò yìí àbájáde ti bọ́ síta lánàá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí dìbò nínú ilégbìmọ̀ asòfin àgbà wọ́n ti sọ báyìí o wípé ẹni ó tó ò ní sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú independent candidate ààyè wà fún ọba ẹ̀ ó sì ní ntọ́ bá dé òun ó ní ntọ́ bá dé òun ojú rẹ̀ kó mi kiri tán sáfẹ́ bù ú <laughs> ojú rẹ̀ kó mẹ́. bákan náà wọ́n láwọn ọ̀fẹ́ immunity fún àwọn tí wọ́n bá jẹ́ olórí inú lẹ́gbọ̀n asòfin pé má fọkàn mọ́ mi rárá rárá rárá kò síbẹ̀ àfọkàn wọn náà sì fi ọwọ́ sí àjẹmọ́nú títí ayé fún ọ life pension fún àwọn náà kódà àwọn ò fi ọwọ́ sí káwọn èèyàn mọ́ dìbò látòkèrè àròjù yín ẹlẹ́nu ẹ̀ máa dìbò wá sílé rárá o nǹkan mi ń bá bọ̀ nù o wọn ò fọwọ́ sí yàn local government financial autonomy ìjọba àbílẹ̀ kí wọ́n máa náwó falafolo látọwọ́ ara wọn wọ́n ti buwọ́ lù ú kí wọ́n sì máa ṣàkóso lórí ara wọn wọ́n ti buwọ́ lù ú àtàwọn nǹkan míì nínú ìwé ìròyìn gbogbo ẹ̀ wà láàárọ̀ yìí. ṣé ní tí àbáfẹ́ ọ̀bàjẹ́ oníbà ti ṣe o adíá fún ìgbésẹ̀ àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ ti onírìsá ti fẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé aláàfin ti ọ̀yọ́ tí wọ́n fi tẹsẹ̀ àti yanjú gbùngbùngbùn ti ń bẹ láàrin tinubu àti arẹ́gbẹ́ṣọlá ìròyìn yẹn ni wọ́n ya kábíyèsí méjèèjì àti arẹ́gbẹ́ṣọlá sí àárín wọn tí wọ́n sọ pé ìjà ọ̀tàn kò ní sọ̀tẹ̀ mọ́. So ìta gbangba vanga lèmi ti amẹ́lẹ̀ buhari kọ̀ ìdí rẹ̀ bẹ́ àwọn gómìnà inú APC pé kí wọ́n má fi Àdàmú ṣe alága gbogbogbò APC Buhari ọ̀gbọ́ sáwọn APC gómìnà lẹ́nu ìta gbangba Vanguard náà ni mo tún ti rí eléyìí ń kà ọ̀ràn owó orí ọjà VAT Mm. eléyìí tí ìpínlẹ̀ kan gbé ìjọba àpapọ̀ ilé ẹjọ́ lé lórí bẹ́ẹ̀ni nílé ìgbìmọ̀ asòfin ní National Assembly ńgbà ó dànà wọ́n ní àwọn náà ti buwọ́lù pé kó jẹ́ pé ìpínlẹ̀ ní ọ̀la gbára láti máa gba VAT ọ̀rọ̀ ò mú yes fúnjọba àpapọ̀ ń gun bẹ́ẹ̀ ìta gbangba the punch ni wọ́n sì tún kọ eléyìí sí o. all right lára àwọn ìròyìn tí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ tòní wọ́n ní Tambuwa ti sọ̀rọ̀ pé èyí làwọn nǹkan tí ẹgbẹ́ àwọn PDP tó gbọ́dọ̀ ṣe o láti kógojá nínú ètò ìdìbò ọdún èyí tí ń bọ̀ 2023 Buhari ó lọ fún ara ní ìtọ́jú ní èlò London báyìí ọ̀sẹ̀ méjì ni yóò sì lò ní ibẹ̀ bákan náà àrí ìròyìn lè tó korò ojú o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbé àjọ EFCC lọ sí ilé ẹjọ́ nítorí pé wọ́n ṣe àyọjúràn sí ní tí ọkàn wọn. Hmm. Tambuwa ti sọ̀rọ̀ ó ní àìsí ààbò ní Sókótó lásìkò tá a wà yìí ó ti di ìjayà fún tolórí tẹlẹ̀mú ara nípínlẹ̀ ọ̀hún ìròyìn yẹn ní ń bèrè pé ń bo ní ọ̀kan bákan náà làgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù ìjọ Catholic tó ti sọ̀rọ̀ lórí àìsí ààbò ní ìlà oòrùn gúúsù Nàìjíríà South East wọ́n ní ìlà oòrùn gúúsù Nàìjíríà ti á di bíi pápá ìwà àbàjẹ́ ìbẹ̀mí jẹ́ ìbádúkìá ìbàjẹ́ bákan náà àtàwọn ìwà ipá míì tí ò jẹ́ kára lé àti ọ̀nà orí àwọn bíṣọ̀bù àgbà ìjọ Catholic ìlà oòrùn gúúsù Nàìjíríà lọ sọ. ọ̀dà nínú ọ̀rọ̀ kan tá a gbọ́ tí wọ́n sọ pé gómìnà Nyesom Wike tí ó sọ jáde wọ́n ti ràn án lọ́wọ́ kọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ tí ò ní wọ́n lọ sọ pé àkókò yìí o ó ti tó láti ṣe stomach infrastructure ẹrù inú la fi gbé tìta. Hmm, hmm, hmm, lórí bí nǹkan ṣe ṣẹlẹ̀ láàrin Russia àti orílẹ̀-èdè Ukraine lásìkò yìí ìrọ́kẹ̀kẹ̀ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe tán láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Ghana àti Cameroon àtàwọn míì tí máa ń bẹ̀ ń bẹ̀ ròyìn ẹ pé wàá o wàá o wàá o fẹ́ràn ọmọlàkejì rẹ lọ́ba dé ìta gbangba the punch ni wọ́n sì kọ́ sí. oríṣiríṣi àwọn ìròyìn míì náà tó ń bẹ tẹ́ láǹfààní láti gbọ́ láàárọ̀ ti òní wọ́n ní í ṣe ni àwọn èèyàn tí ń gbé ní abúlé kan ní ìpínlẹ̀ niger wọ́n olùgbẹ́ nígbà tí àwọn kànáńkórí boko haram tí wọ́n tún ka wọn nínú ilé wọ́n pa ọkọ ọlọ́kọ wọ́n pa aya aláya kódà wọ́n tún sá àwọn èèyàn yankanyankan láwọn agbègbè kan ní ìpínlẹ̀ niger Hmm. ọlọ́run kó sọ ayọ̀ lọ́wọ́ àwọn kàràǹkórí agbébọn wọ̀nyí o. Ohanaeze hmm. ti sọ fún Àtíkù pé ìgbà ojú agbó bá sì ń yẹ ni lèyàn tètè kù ní àjò ìgbó ní àgbò ìjó kí Àtíkù ó gbàgbé yẹn pé òun ó tún díje ó ti yẹ kó mọ̀ pé ẹ̀yà ìgbò ni ó yẹ kó fa ọmọ òye sílẹ̀ hmm. ìta gbangba ìwé ìròyìn Punch ó wà ń bẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn bá a bá débẹ̀. ọ̀dà bó o ṣe rí lèmi náà ń wò nínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ yìí lórí 2023 àti Àtíkù tí ń ṣe kùkù kẹ̀kẹ́ láti gbàpótí láti díje fún ipò ààrẹ Ohanaeze Ndigbo wọ́n ti sọ̀rọ̀ o wọ́n ní ìjì òṣèlú làtìkù ń bá yí lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. okò ẹ̀ tí ó dára wọn. Hmm. bẹ́ẹ̀ náà ni Buhari ó ti sọ ọ́ wípé àwọn èèyàn tí wọ́n ń jí àwọn ọmọléèwé gbé òun ò fojú wọn rí èèmọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. Hmm. ẹni tí í ṣe alábòójútó gbogbogbò fún ìjọ ìràpadà ti kristi lágbàáyé bàbá enoch adébóyè wọ́n ti pé ẹni ọgọ́rin ọdún lókè pẹ̀ eighty buhari àti àjọ pfn wọ́n ní wọ́n kọrin re kí akọninú gbàgbọ́ òun ìròyìn yẹn ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn punch fún tòórọ yìí. lórí ìyanṣẹ́lódì ti àwọn asuu ìjọba bẹ̀ẹ̀ ní sọ àwọn ọ̀rọ̀ kan báyìí pé ó ṣeé ṣe kí wọ́n gbé owó oṣù àwọn lẹ́ṣọ́rà sókè báyìí ó ṣeé ṣe kò ní pẹ́ kò ní jìnnà. amúgbálẹ́gbẹ̀ẹ́ Tinubu kan ti sọ̀rọ̀ ó ní a mi a bá fẹ́ yanjú gbùngbùngbùn àárín Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu kò sí wàhálà ọ̀gá òun Tinubu kò pòun ò faramọ́ ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹsàn punch fún tòórọ̀ yìí. ọ̀dà ẹjẹ́ sẹ́nu ní dédé síbí ká lọ sí ẹ̀ka àpolówó ọjà ká lọ rèé gbé nǹkan lùwé mẹ́ tá a bá ti dé ẹ bá wa láàrin gbogbo ajá balẹ̀ ìròyìn ẹ̀ ṣeun ajá balẹ̀. ajá balẹ̀. ọlọ́run ọláyẹmí ògo rẹ̀ kì í ṣe tẹlòmíràn. bí ògidì agbára ìfàmìlóye ìpè àpòsùn ọláyẹmí ọmọ elédùnmarè ti ṣe ń jẹ́ ìdè pàtì náwó ìṣẹ́gun sínú ayé oníkojúpo ènìyàn lórí òkè ibùdó jésù city for all the nations òpópónà ẹrùn mú ìbàdàn bẹ́ẹ̀ ló tún pàṣẹ àlùyọ fún ẹ̀mí títayọ láti pàṣẹ àṣẹ ìfàmìlóye àlùyọ ìbùkún olúwa ó tún ti ṣe tán ó fẹ́ fọ̀ lákọ̀tún nínú ìpàdé aṣẹ́gun ọlọ́jọ́ mẹ́ta tó sun máàtì tó ń bọ̀ lọ́nà yìí ìfàmì òróró yàn fún àlùyọ ìbùkún lápá kòrí ẹ̀ anointing for the financial breakthrough ó máa lékenkelekenka aago méjìlá ọ̀sán thursday march three títí di àfẹ̀mọ́júmọ́ saturday march five twenty twenty two tàwa yìí ló máa wáyé o lórí òkè ibùdó jésù city tó wà ní òpópónà ẹrùnmú ọ̀nà ìwó sí ìbàdàn nìbàdàn irúfẹ́ àǹfààní ìpàdé àdúrà bí èyí èèyàn ò gbọ́dọ̀ míìsì ẹ̀ ó jẹ́ wá pàdé ọlọ́run tí bùkún ni gbé ni sókè tayọ jẹgbẹ́ lọ lójú ẹlẹ́gàn nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀ àpọ́sù ọláyẹmí ọmọ elédùnmarè adédi pípọ̀ ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ láti ẹ̀ka ìjọ wa wonder palace tó wà lẹ́gbẹ̀ẹ́ lé epo prolec ládojúkọ mọ̀lẹ́tì over air bridge nìbàdàn zero nine zero forty five forty five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ alàgbà kí ló ń jẹ́ koinonia. èdè greek ni ó sì túmọ̀ sí ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ agbára ọ̀run ò wá gbé mi wọ. kí oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó balẹ̀ wa. èyí ni àkórí ìpàdé àdúrà oní wákàtí mẹ́fà tí yóò mì ìlú títì ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two tí ẹ̀ka bíbélì sẹ́sì sí gúúsẹ́lẹ́n cathedral koinonia ẹ̀wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kájọ gbàdúrà fi ìdàpọ̀ ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì tó ń tẹ̀mí ẹ̀mọ́ tí kì í jẹ́ lójú ọjọ́ ẹ wá ní ìrírí ìdàpọ̀ ẹ̀mí mọ́ lójú iṣẹ́ lójú korojú nígbà tó lóru bá ń lo ọ̀pẹ ní ìfàmì òróró yan rẹ̀ tó ń tẹgbẹ́ akọrin sí sisi gúnṣẹ́lẹ̀ cathedral ní saturday march twelve twenty twenty two laago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán six hours prayer stretch team koinonia streaming live on gúnṣẹ́lẹ̀ tv on youtube nínú àdúrà yìí àwòdọ̀rẹ́ kòríkòsí pẹ̀lú ẹ̀mí mímọ́ gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ gúnṣẹ́lẹ̀ cathedral along general gas kọ́lápọ̀ ìṣẹ̀lájí àrẹ àkọ́bà ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three seven three nine two retí yín fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́. Albania European call èyí pẹ̀lú kiss fly. Ìrìnàjò afẹ́ pẹ̀lú kiss fly ká lọ́jà èrúra. Ilé ìgbé tó yá yìí la máa dé sí ká tó lọ fojú lóúnjẹ. Ìrìnàjò afẹ́ pẹ̀lú kiss fly wà lọ ṣe bí yọ. Èmi glory ọmọ bishop mo ní má tẹ̀lé lẹ́gọ̀ọ́fà wàá bọ̀ bá rìn lè ṣe bí ọba gbogbo ẹbí lè lọ àwọn ọmọ lè lọ Albania ìróbíàtọ̀ lèyí o ẹ wá bá wọn lọ. ó fún tíza o. Force tún fajọ́ kayọ̀ pẹ̀lú ìrìn àjò afẹ́ tó rọ̀ ṣọmuṣọmu. gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin april lágbèrè o. europe yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight. ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. Hm, àwọn tí ò ní jẹ́ wo òkun kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra Ibadan. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. olùṣègùn agagu university of science and technology òkìtìpupa ondo state formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME, candidates who chose the university as their first choice and second choice, or did not choose at all, are advised to do a change of institution to OAU STEC as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU STEC as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng. For more inquiries, call 0803 864 3492. Announcer Ganiyu Oke Saliu, Registrar. bá mi. ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú òkè o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára òmokun. ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ó máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láì tí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbòogi tó ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín rà e lura. kára yín wà pa ah òun ṣe mo jẹ́rìí rẹ capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Ìbàdàn mustif capsule wà ní danax pharmacy Adamasingba tanimola pharmacy Òkè aslam pharmacy Mọ́kọ́lá roundabout mustif pharmacy Àpáta solution pharmacy Agbeni mustif capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹdẹ Ògbómọ̀ṣọ́ tàbí ní nọ́mbà thirty pàdékọ̀yà house Anfani road roundabout ring road Ìbàdàn iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ̀ trado medical Nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pè oh eight one oh three three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà. nígbà tí ọlọ́run dá ìkólọ sí òní padà àwọn sì dàbí ẹni tí ń lá àlá. mi fún mi mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tún gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà tí ti ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń sí ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. aláṣepẹ́ ìpàdé àdúrà láàrin tí ọlọ́run ti máa ń bá yí ọ̀gọ̀rọ̀ ènìyàn pàdé ní oṣù mẹ́ta dé fún ìgbà àkọ́kọ́ ní ọdún twenty twenty two aláṣẹ pé ìpàdé yóò bẹ̀rẹ̀ ní monday ọjọ́ keje sí wednesday ọjọ́ kẹsàn-án ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹrìnlá sí wednesday ọjọ́ kẹrìndínlógún pẹ̀lú ìsọ̀rọ̀ alágbára ní friday ọjọ́ kejìdínlógún ní ọ̀sẹ̀ kejì monday ọjọ́ kọkànlélógún sí wednesday ọjọ́ kẹtàlélógún tó tún jẹ́ ọjọ́ àṣekágbá ní ọ̀sẹ̀ kẹta aago mẹ́sàn-án àárọ̀ ní ìpàdé yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ gbogbo ọjọ́ tuesday nípàdé àwọn tó wojú olúwa fún ọmọ ní aago méjì àbọ̀ evangelist mike ọmọbọ́lájí aka májẹ̀ wáyà san bàbá fún gospel crew àti sáàtì nisrẹ́ gospel pẹ̀lú àwọn akọrin ìjọ yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ láti inú orin nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwafẹ́mi pastor s ògúyìró pastor j o adéyẹmọ láti méjì pàdé àkórí ìpàdé aláṣẹgbé oṣù kẹta yìí ni àṣẹ ìgbésókè authority of elevation so tí mo ra tẹ́lẹ̀ yìí dialogue àṣẹ ìgbésókè nínú aláṣẹgbé oṣù yìí fún ìrìn àjò twenty twenty two pásítọ̀ ṣẹ́gun alọ́yọ̀ pásítọ̀ john adégbòtolúwa pásítọ̀ kọ́lábàdà ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì ee eh, olúwafẹ́mi ọmọ bàbá aláṣẹgbé jp jẹ́ olùgbàlejò àgbà àwẹ̀ jésù máa ń retí rẹ̀ ó fẹ́ fún ọ ní àṣẹ ìgbésókè. bí a bá ń jẹun bí a bá ń fi tẹ yẹ ká ọ́ kò sóhun tó dùn bíi káwáyé káráyé wá káráyé ṣe ká bímọ tó yàn tó yanjú kíkú rẹ tó kojú ẹni dé pa Isaac Oyèdélé Adégòkè you live that feed life gbogbo àwẹ̀ bíi pa Isaac Oyèdélé Adégòkè tilé morakiyan ẹ̀rípa ìpínlẹ̀ Ọ̀ṣun ń kéde ìpapòdà bàbá wa bàbá rere pa Isaac Oyèdélé Adégòkè ẹni tí kú sí lọ́wọ́ ṣẹ́ lẹ́ni ọdún márùndínláàdọ́rùn eighty five years ọjọ́ Friday ọjọ́ kẹrin oṣù kẹta ọdún yìí Friday fourth March twenty twenty two ní ìtẹ́ òkú nítẹ́ ẹ̀yẹ yóò wáyé nílé wọn pẹ̀lú ìsìn alẹ́ onígbà ìgbàgbọ́ ládojúkọ nísàyọ̀ hotel ẹ̀rípa ìpínlẹ̀ ọ̀ṣun láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ sátidé ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún yìí sátidé fifth march twenty twenty two nìsín kẹ́yìn yóò wáyé fún wọn ní first baptist church ẹ̀rípa ọ̀ṣun state láago mẹ́wàá òwúrọ̀ kí ètò ayẹyẹ ìgbàlejò tó wáyé ní pápá àṣírí ẹ̀rípa community high school bàbá bukola bàbá wọlé àti yábọ̀ bàbá kúnlé bàbá títí bàbá bọ̀dé àti fúnmi bàbá tóyìn ó dìgbà o olùkéde àwọn ọmọ àti ọmọ ọmọ

ìròyìn ní yàjóyàjó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àríyá àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti lẹ́nu yẹn ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí n ó ké síjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. translation made easy kí lè bo ẹ kú lé ẹ káàbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ kú palẹ̀mọ́ ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutù di adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó òbú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now, pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà tá a kówé náà jáde. zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ láwùjọ. mẹ́ta lọ́kàn dìde. wọ́n fọwọ́ gbọ́dọ̀. ọlọ́run nínú ayé wòlíì àtàjẹ́ rere ìsìnkẹ́lá kébìyìmá tó fẹ́ rìnrìn agbára ní oṣù òru agbára yẹn. báwa nà lórí ẹ̀. let the wind blow. afẹ́fẹ́ ìtura fẹ́fẹ́ sí gbogbo èèyàn. lọ́rùn friday fatma liberty stadium òkè àdó ìbàdàn látago mẹ́wàá lẹ́ni iṣẹ́ agbára yìí ti máa bẹ̀rẹ̀. gbogbo ẹni tó gbàgbọ́ nú agbára àdúrà. ó yẹ ká lọ bọ́ lọ́wọ́ ẹ̀mí nira. ìlànà àrùn fẹ́ sí. ó tó àkókò fún gbogbo èèyàn láti fò fáyọ̀. ìwọ náà má dàgẹ́ mẹ́lẹ́ jáde wá ní ìbápadé jésù. nínú ayé àwọn ìránṣẹ́. reverend david akérèlé pẹ̀lú ọ̀pọ̀ wòlíì máa jẹ́mu àtàwọn olórin ẹ̀mí. prophet and evangelist kàlàkébìmá. yóò máa sọ tẹ́lẹ̀ iṣẹ́ agbára yóò máa ṣe lọ́jọ́ Friday four ní Liberty Stadium òkè àdó Ìbàdàn Christ Power Evangelical Crusade International Christ Prophetic Chapel ní ọlọ́run pàṣẹ ìṣòro agbára ìfún zero eight zero three four seven zero five zero five one gbogbo ẹni tó bá farahàn ló máa sọ tẹsítímọ́nì lórúkọ Jésù àmín o. nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation. máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn. àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo àwọn tó bá nílò rẹ̀. lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó bá k kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní. skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ iná ò ní jó wa kò ní jó dúkìá wa o náà mọ̀ rárá bó bá gorí ilé ìmọ̀ fẹ́jú tótó ni ká má ṣòfò ẹ̀mí ká má ṣòfò dúkìá kálẹ̀ délé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ilé ń jó pápá ń jó wìrìwìrì ni fresh one oh five point nine fm ṣe ń pè wá sàkíyèsí káyé dẹrẹ́ sùn pápá létílé ká dẹ́kun rírẹ̀ epo bẹtiró pamọ́ sílé ẹ̀yẹ́ fínà kándù láńtà tàbí tan iná orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ epo sínú jẹnẹrétọ̀ àti mọ́tò ká tó kúrò níbi iṣẹ́ ẹja rí dájú pa pa gbogbo ohun èlò tó ń lò àfin kẹ́ tó sọ síbi kíbi ẹ má fi láyítà ìṣáná sàrọ̀wọ́tò àwọn ọmọdé bẹ́ẹ̀ ló ṣe dandan ká ní ẹ̀rọ panápaná nínú ilé níbi iṣẹ́ àtinú mọ́tò tàbá wa rí i pé náà ń jó ká má ṣe kò kàn mí ẹ kàn sí iléeṣẹ́ panápaná lọ́gán fresh one oh five point nine fm tó kalẹ̀ sílé oní challenge nílẹ̀ ìbàdàn lóní àníríjà náà o. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ̀ ṣe borí ooru àyíká tó jíire ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM one oh five point nine challenge Ìbàdàn ló ìmọ́tótó ṣe pàtàkì. ajá balẹ̀. ajá balẹ̀. sí àárín gbogbo ajá balẹ̀ ìròyìn léyìí tí ó gbóná fẹlẹfẹlẹ báyìí ọ̀pọ̀ jọ̀wọ́ ẹ̀ lọ ó sì kíbe ọdún bẹ́ẹ̀ ajá balẹ̀ ní tilé tó kó láti ìkànnì ti fresh nílùú ìbàdàn òun náà ni àgbé wa ka imọ́ náà lé àti bíkíbi tẹ́ ẹ bá wà ọlọ́run lọ́mọ òun kàkó wà báyìí tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ sáàmù ṣàyè ibẹ̀ wọn ọlọ́mọ nọ́mbà lé ọ̀fà bò sí sí yùn irọ́ ah, kí lọ́lọ́run ọmọ ọlọ́mọ nọ́mbà lé yín àbí ọ̀wá gbọ́rọ̀ ìbú kan tí wọ́n sọ lánàá níjọ́ sọ pé àwọn èèyàn méjì kan nínú ọkọ̀ ah. eh, wọ́n ní wọ́n ń sáyàn pé ni ibẹ̀ ni dídé títàn dé sí. ọlọ́mba múná àwọn méjèèjì lọ hmm. inú mọ́tò. pé hmm. wọ́n ń gbọ́ sí ara wọn wò ń bẹ̀. ó yẹ ṣe ara wọn wò títàn bá dé bá wọn ètí jẹ́ pé adìẹ ọlọ́run ni gbogbo èèyàn. everybody mú kálukú ìgbọ̀nba wù ni ó sínú kùkù hmm. kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ẹnbẹ́nu ìwé ìròyìn ah, ó wà ń ta gbangba. kò ṣeé yẹ̀ wò kò ṣeé yẹ̀ wò ọ̀dà ẹ jẹ́ ká lọ sínú àwọn ìwé ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ nǹkan síbẹ̀ apá ibi tèmi ọgbà wọlé ilẹ̀ ìbàdàn ni hmm. àwọn èèyàn ti ń ṣe ní kẹ̀tíkẹ̀tí lọ sí ọ̀dọ̀ orí adé tó kàn ní ilẹ̀ ìbàdàn tí yọ bọ́ sí orí àpèrè àwọn babalá wọn èyí òun àgbáoyè lẹ́kàn balógun tẹni tí ó jẹ olúbàdàn ọjọ́ mẹ́wàá tòní ni lára àwọn èèyàn tó lọ síbẹ̀ náà láti rí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olúṣẹ́gun ọbásanjọ́ tó sì ń ṣèlérí pé tí n bá tún fi padà wá kí kábíyèsí wọ́n nà fẹ́lẹ́fẹ́lẹ́ hmm. wọ́n dọ̀bálẹ̀ níwájú yín ni ẹni tí í ṣe ààrẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀ rí olúṣẹ́gun ọbásanjọ́ ní àná òde yìí ni lọ́ba lọ sí alárèrè níbi tí í ṣe ààfin kábíyèsí olùbàdàn tuntun tó sì ń ṣàlàyé fún ọ pé mo wá lónìí ẹ rí i pé wọ́n dọ̀bálẹ̀ tí n bá tún fi padà wá ń ọ̀nà fẹlẹfẹlẹ tí n ọ̀dọ̀ balẹ̀ fún yín ni hmm. gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ wa Ọbásanjọ́ ló sọ̀rọ̀ yìí nígbà tí ó lọ kí kábíyèsí Olúbàdàn inú ilé wọn tó wà ní alárèrè nílùú ìbàdàn kódà bó ṣe dé gbàgà iná ni wọ́n jọ tọwọ́ bọwọ́ tí wọ́n fi nǹkan panu kàmkàmkàmkà bí wọ́n ṣe ń parí ẹ̀tàn báyìí láàrin ìṣẹ́jú márùn-ún ni wọ́n bá sì bọ́ sí igun kan ní wọ́n bá sọ̀rọ̀ hẹ́rẹ́hẹ́rẹ́ hmm. láàrin ìṣẹ́jú márùn-ún ni obj bá dìde ẹ bọ́ra owó lọ́ba sì lọ àmọ́ kó tó pé yọ̀ lọ oní kábíyèsí ẹ jẹ́ n sọ kíní kan fún yìí o ẹ mọ̀ pé ń dọ̀bálẹ̀ lónìí tí n bá fi padà dé ń dọ̀bálẹ̀ fún ìgbàlajà ni hmm. nígbà tí yóò sì máa fèsì ẹni tí orí adé kàn ìyún àgbáyé lẹ́kàn balógun ó kí ààrẹ tẹ́lẹ̀ olúṣẹ́gun ọbásanjọ́ fún àbẹ̀wò tó wá wọn ni ẹ̀kọ́ àti mọ́ra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ṣégbà tẹ́ ẹ wà ní ààrẹ lèmi sì jẹ́ sẹ́nitọ̀ lọ́dún 1999 sí 2003 ó ní àwòràwò náà sì ni ọ̀ wọ́n kí wọn dáadáa pé ẹ ṣeun tẹ́ wá ṣe àbẹ̀wò àmọ́ ńgbà tí wọ́n súnmọ́ kábíyèsí pé bàbá àwọn ọ̀rọ̀ tẹ́ tẹ́ tẹ́ sọ kí ni ṣé gbogbo nǹkan náà lẹ́yìn ọmọ ọmọ ni àṣà hmm. sọ̀rọ̀ àṣọ̀rọ̀ náà ni o mọ́tùwọ̀ làfi àwòdá inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí. bí twenty twenty three yìí ṣe ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹnìkan tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná òun ló ti sọ̀rọ̀ pé Tinubu aṣíwájú APC ó ní gbogbo ohun tó pè fún ó sì ti gbáradì sílẹ̀ nóbi today láti tukọ̀ nàìjíríà débùté ògo ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùnrẹ́rẹ́ ẹnìkan tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Ondo Fẹ́mi Adékànbí ló ti ṣàlàyé pé aṣíwájú ẹgbẹ́ APC nílẹ̀ yìí tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òun Bọ́lá Ahmed Tinubu ó ní ó ti dúró déédéé ó sì ti yọ gbangba lẹ́gbẹ́ láti du ipò ọ̀hún bẹ́ẹ̀ bọ́ bá dupò ń tán tó wọlé ó ní gbogbo ohun tó pè fún bí ọpọlọ làákàyè ìrírí eléyìí tó kún ṣọ́ṣọ́ láti tukọ̀ nàìjíríà dé ibi ayọ̀ adékànbí sọ̀rọ̀ yìí lákùrẹ́ olóyè mẹ́kùn olú ìlú ìpínlẹ̀ ondo lákòókò tí ó ń ṣèfilọ́lẹ̀ ikọ̀ kan tí ó polongo tinubu for president ní ondo òun jẹ́ ti ẹkùn ondo ondo state network for tinubu igun yìí òun náà ni ọmọ ṣàtìlẹ́yìn lọ́bẹ̀ lọ́kòkó láti àárín ìlú dẹ́sẹ̀ kùkú láti jẹ́ káyé ó mọ̀ pé Tinubu one run nígbà tó ń ṣèfilọ́lẹ̀ ikọ̀ tá à ń sọ yìí ọ̀gbẹ́ni Fẹ́mi Adékànbí ni irú èmi tẹ̀ ń wò yìí ńṣe ni mo pa èròǹgbà mi láti dúpọ̀ sẹ́nẹ́tọ̀ ní ìpínlẹ̀ Ondo tì kí lè bá ráàyè tààrà gbajúmọ̀ èròǹgbà Bọ́lá Tinubu láti dúpọ̀ ààrẹ wọlé ààrẹ nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni torí pé mo mọ̀ọ́mọ̀ farajìn fún iṣẹ́ pàtàkì nítorí pé Bọ́lá Tinubu gan ti farajìn sí àwùjọ ọmọnìyàn ní gbogbo ọ̀nà gbogbo àwọn èèyàn tí ojú ń pọ́n ní àwòdì wọn ti bára ó ní ẹ wá wo Tinubu tí à ń sọ yìí nígbà tí ojú ń pọ́ngún àwọn kan ní àwùjọ ọmọnìyàn pàápàá ní ìpínlẹ̀ Èkó àti káíká orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwòdì Tinubu bá wọn ra ó ní gbogbo ọ̀nà ló ti gbà ṣègbélárugẹ ìgbésí ayé ọmọnìyàn ó ti mú kí ìgbésí ayé àwọn ọ̀pọ̀ èèyàn ó bẹ́ sọ́ẹ́ ó ní n táwọn èèyàn fi ń kó kìkì ẹ̀ nu tí wọ́n fi mọ̀ pé ńgbà ó lè ṣepa tó lè kópa takuntakun ṣe bẹ́ẹ̀bẹ́ kúùbẹ̀ ní ìpínlẹ̀ èkó bọ́ba wa jókòó sórí àpèrè ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó yóò ṣe gudugudu méje àti yààyà tó ju mẹ́fà lọ oníṣẹ́ ìrántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é lábẹ́ ìjọba ìgbà kan lábẹ́ olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tí wọ́n gbẹ́sẹ̀ lé owó tí ń rògún sápò ìjọba ìpínlẹ̀ èkó à ó nígbà náà ṣeré owó tí ń wọlé gan gẹ́gẹ́ bí owó abẹ́nú IGR mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà péré ni seven hundred million naira péré ni lowó allocation sì tún wá látòkè ó ní Tinubu ló pa kìtìmọ́lẹ̀ ṣe bí akọni ọkùnrin lójú ìjà ó ó gbójú ń owó allocation òkè ó sì bẹ̀rẹ̀ sí ní pawó lábẹ́nú from seven hundred million naira sí twenty billion naira ní IGR ni ó gbé e sókè sí nígbà náà ó ní ẹ wá wò ká wá gbèrú iṣẹ́ àti gbé Nàìjíríà gòkè àgùnlà lé e lọ kò ní í ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀ Tinubu ní n tó pè fún ó sì ti dúró déédéé yọ gbangba lẹ́gbẹ́ láti sin Nàìjíríà dé èbúté rẹ̀ ní twenty twenty three ẹnìkan tó jẹ́ alátìlẹyìn rẹ̀ ló inú ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí ni wọ́n sì kọ yẹn sí kẹ̀. ẹ jẹ́ ká tún sọ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní ó ní ṣe pẹ̀lú àtúnṣe ètò wáyé lórí ìwé òfin ọdún 1999 ti orílẹ̀-èdè Nàìjíríà tá a ti ń lò láti ìjọ yìí àwọn asòfin wa nínú ilégbìmọ̀ asojúṣòfin àti ilégbìmọ̀ asòfin àgbà senate ní àná wọ́n jókòó wọ́n sì dìbò láti jíròrò lórí ààbọ̀ ìwádìí kan tí ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tó ṣe lórí àwọn àtúnṣe tó yẹ sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà èyí tó jẹ́ nǹkan bíi méjì mẹ́rìnlé ní ọgọ́rin bí ẹ ṣe kọ́ sínú ìwé ìròyìn ní àárọ̀ ti òní mẹ́rìndínláàádọ́rin ìlọ́jẹ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n sọ pé àwọn iléègbìmọ̀ asòfin àgbà lẹ́yìn tí wọ́n ti jókòó tí wọ́n jíròrò náà ni wọ́n dá sí ìbò láti sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lórí àwọn àtúnṣe kọ̀ọ̀kan èyí tí yóò dé bá ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà lára àwọn èyí tó yàn yọ níbẹ̀ òun náà ni ohun tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ pé kó dá dúró ní dánfó gedegbe kó sì máa gbọ́ bùkátà lórí ara wọn local government financial autonomy wọ́n paasi rẹ̀ láti máa ṣàkóso lórí ara wọn ní ìjọba ìbílẹ̀ wọ́n paasi rẹ̀ ilé ìgbìmọ̀ asòfin káwọn náà kí wọ́n ní financial autonomy kí wọ́n máa gbọ́ bùkátà lórí ara wọn àti ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n paṣí rẹ̀ lára àwọn èyí tí ó fi orí sán pọ́nbẹ̀ òun náà tún ni wípé bí wọ́n bá fẹ́ wọ́yàn wá sí ilé ẹjọ́ ó lè ta kété kọjá pé kò ní fojú kan inú ilé ẹjọ́ tí wọ́n mọ̀ gbé ẹjọ́ lọ wọ́n ní eléyìí òun forí sán pọ́nbẹ̀ náà ni o lára àwọn èyí tó tún forí sán pọ́n náà ni àwọn èyí tí wọ́n mẹ́nubà ní pápá àpáyé èyí tó bá ní í ṣe pẹ̀lú àwọn èèyàn tó wà ní ilé òkèrè tí wọ́n mọ̀ dìbò ránṣẹ́ wá sí nàìjíríà ó forí sanpọ́n bí wọ́n ṣe yan mayor fún federal capital territory ó forí sanpọ́n bákan náà wọ́n tún sọ wípé ọ̀rọ̀ láti lè jẹ́ pé kí àwọn èèyàn kí wọ́n mọ ní ẹ̀tọ́ wọn láti lè lọ sí iléèwé ní pẹ̀lú túláàsì compulsory education pé kó jẹ́ ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n paasi rẹ̀ bákan náà wọ́n ní agbára àti àṣẹ láti ké sí ààrẹ pẹ̀lú àwọn gómìnà pé ẹ wá o ọ̀rọ̀ kan wọ́n mẹ́sùn yín wá kí wọ́n sọmọnù wọn wọ́n ní wọ́n pàṣẹ eléyùn náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn láàárọ̀ ti òní márùndínláàádọ́ta forty five iná ni ó kógojá níbẹ̀ ní àgbà tí àwọn yòókù tọ́jẹ́ pé wọn ò fi ọwọ́ sí wọn ẹ mọ̀ rí nínú gbogbo ìwé ìròyìn èyí tí ó jáde láàárọ̀ ti òní. tọ́ ẹ jẹ́ àṣẹ́rí padà wálé ná sí ìpínlẹ̀ ọ̀yọ́ tí a ní àhín ariwo oge kan tó gbòde pé àjọ EFCC wọ́n mú ẹni tí í ṣe olùṣírò owó àgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún owó kan tí wọ́n fi àbàtẹ̀ sídìí ẹ̀ nine mm-hmm. billion naira àlàyé ti jẹ jáde látọ̀dọ̀ ìjọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́dà bá a ṣe ń kàròyìn yìí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti gbé àjọ EFCC relé ẹjọ́ e kì í sì í sòní kì í sàná lẹ́jọ́ òun ti wà nílé ẹjọ́ o ààbò kan tí ìyọ tààrà ni. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti gbé àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí àjọ EFCC re ilé ẹjọ́ lórí ẹ̀sùn tí àjọ EFCC lórí ẹ̀sùn tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi kan àjọ EFCC pé wọ́n ń yọmú sí ti ọ̀kàn wọn kí sì ní nǹkan ọ̀hún wọ́n ní ìjọba ló fẹ̀sùn kan àjọ EFCC pé ńṣe ni àjọ EFCC ń gbìyànjú láti máa ṣe ìwádìí ọ̀nà tí wọ́n gbà náwó ìmójútó ẹ̀ka ààbò security vote gẹ́gẹ́ bí wọ́n ṣe pe yamọ rẹ̀ sínú àsùnwọ̀n àjọni tí a mọ̀ sí Consolidated Revenue Fund ti ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí tí wọ́n kọ sínú ìròyìn tí mò ń kà yìí bó tiẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn ò tiẹ̀ ṣe nǹkan ẹ̀tùfò débi pé àwọn ọmọ kí èsẹ́ ń kò lé àmọ́ síbẹ̀ a mọ́fokò mi pààlà ọjọ́ kan lè yàn kọ́ wọn ni kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálàá òun náà ni ìgbésẹ̀ àjọ EFCC nípa gbígbé sàárà àwọn kọjá mọ́sálásí àti gbígbé aleluya kọjá ṣọ́ọ̀ṣì wọn ni àjọ EFCC ò ní irú agbára bẹ́ẹ̀ láti ṣe ìwádìí ẹ̀ owó tí wọ́n ní kí wọ́n fi mójútó ẹ̀ka ààbò àti pé ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó pìyàmọ̀ ṣètò ṣàlàkalẹ̀ ibi agbára àti ojúṣe kálukú mọ́ nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n ní fún ìdí èyí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wà ní lajú rẹ̀ sílẹ̀ kí àjọ efcc ọmọ wa ti ọ̀sọ̀nù kiri kí wọ́n á máa lo àǹfààní òun láti á máa ṣe àwọn òṣìṣẹ́ ọba àbí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ máa ṣe wọ́n báṣubàṣu máa fi wọ́n pa ìpakúpa lórí kíni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní níwọ̀nba ìgbà tí ìwé òfin nàìjíríà ti ṣàlàyé yékéyéké ntí ojúṣe kálukú jẹ́ lórí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ àwọn mọ̀ ti gbé EFCC relé ẹjọ́ ìjọba àpapọ̀ eléyìí tí ń jókòó ní ìbàdàn olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ àtẹ̀jáde kan látọ̀dọ̀ akọ̀wé lórí ètò ìròyìn sí gómìnà ṣèyí mákindé ọ̀gbẹ́ni taiwo adisa ó fi àtẹ̀jáde síta ó sì buwọ́lù lórúkọ ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní ní ìlòdì sí ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó jáde níkànnì ayélujára tí ìwé ìròyìn ayélujára online newspaper kan gbé tí wọ́n sọ pé wọ́n ti lọ rèé nawọ́ gan ọ̀gbẹ́ni Gafar Bello tó jẹ́ accountant general olùṣírò owó àgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì sọ pé wọ́n sọ pé ẹ̀sùn tí EFCC fi kàn án ni pé ó lọ́wọ́ nínú ṣíṣe ayúùyù àbàtẹ̀ nine billion naira tí wọ́n pé olóṣèlú kan tí wọ́n máa ń kó sásùn wọn ẹ̀ òun ti họ́ ń tiẹ̀ ó ní tí wọ́n kọ sínú ìwé ìròyìn nu ó ní ẹ káwọn fi dá yín lójú o kò sí ní tí ọjọ́ gbogbo tí wọ́n kọ sínú ìwé ìròyìn ìkànnì ayélujára ó ní ní tòótọ́ kámọ́tì ẹ̀ wulẹ̀ figbá kan bọ̀ kan nu owó kankan ò sọnù nínú àsùnwọ̀n àwọn ìjọba ìbílẹ̀ sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àbí látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sí ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ ibo ti gbọ́ orin money laundering laundering lórí èèwọ̀ ń bẹ ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mo díẹ̀ mo ní káyìn náà ó lè bá àrí gbẹnu sí balance ẹ kù lójú ìwé kẹwàá Vanguard fún tòórọ yìí. ọ̀yà alágbó tí òṣèlú ìròyìn eléyìí gbajúgbajà ló jẹ́ o lójú gbogbo àwọn òwe tó jáde wọ́n ní àgbà òní wà lọ́jà àkórí ọmọ tuntun ọwọ́ kábíyèsí aláàfin ti ìlú Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ wọ́n ti dá sí gbóngbòngbò tí ń lọ láàrin Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá kábíyèsí ọba àlàyé méjì ṣankoṣanko ní ilẹ̀ káàrọ̀ àjírẹ́bí aláàfin ti ọ̀yọ́ ọba lámìdí ọláìwọlá adéyẹmí kẹta àti ọ̀ọ́ni ti iléfẹ̀ ọba ẹni ìtàn ògúnwùsì iná ni wọ́n ti dá sí ọ̀rọ̀ èyí tí ó jẹ́ àjọṣepọ̀ tó ti ń pinyìnkìn láàrin ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá tí í ṣe mínísítà fọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè nàìjíríà àti aṣíwájú bọ́lá ahmed tinubu gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkó láti rí dájú wípé àlàáfíà jọba láàrin àwọn méjèèjì àwọn ọba aláyé ni wọ́n ṣe ìpàdé ọ̀hún ní ilé kábíyèsí aláàfin tó wà ní Jericho nílùú Ìbàdàn lánàá òde yìí ṣùgbọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni ò tètè mọ nǹkan tí ìpàdé ìdálé lórí ṣùgbọ́n wọ́n mọ̀ pé wọ́n rí agbádá tí ń ṣe fìàfìà lọ sí ilé kábíyèsí ní Jericho wọ́n rí i pé àwọn rí Arẹ́gbẹ́ṣọlá níbẹ̀ ṣe é rántí wípé lákòókò kan rí Arẹ́gbẹ́ṣọlá ti kọ́kọ́ jẹ́ kọmíṣánná fún iṣẹ́ òde lábẹ́ Tinubu nígbà tó ń sì jẹ́ gómìnà lọ́dún 1999 sí two thousand and seven pẹ̀lú ìrànlọ́wọ́ Tinubu bákan náà wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá ó tún di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó sì lo sáà ọdún mẹ́jọ níbẹ̀ ṣùgbọ́n sáà o ògiri ẹ̀sẹ̀ lanu láàrin àwọn méjèèjì tí aláǹpá tó sì rápálá kó sí wọn láàrin ní nǹkan bí ọdún 2018 nígbà tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ta ni yóò bọ́ sí ipò lẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá lọ́kọ̀dá gbogbogbò sílẹ̀ láàrin àwọn méjèèjì èèyàn Tinubu àti ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ńṣe ni Tinubu ló sọ pé Gbóyèga Oyètọ́lá lòun fẹ́ kó tọ́ ipò yìí lánibẹ̀ tí Arẹ́gbẹ́ṣọlá tó sì tutọ́ sókè tó fi ojú gbà á ẹlòmíì ìlòun fà kalẹ̀ ńbẹ̀ bí gbogbo nǹkan bó ṣe bẹ̀rẹ̀ sí dómùkẹ̀ láàrin àwọn méjèèjì náà ṣùgbọ́n gbà tó di inú oṣù kejì ọdún tá a wà yìí kó tó di pé wọ́n di ìbò abẹ́nú láti yan ta ni yóò tún gbé àṣẹ ẹgbẹ́ lọ́wọ́ láti lọ fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àrẹ́gbẹ́sọlá ni wọ́n ká àwọn àbùkù ọ̀rọ̀ mọ́lẹ́nu tí ó ń rọ̀ lérí Tinubu pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n jọ kórajọ nílùú Iléṣà nígbà tí a sọ pé ẹlòmíì ìní ohun gangan ìlọ́pọ̀n lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n o gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà tó wà ń bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá wọ́n ní òní nǹkan jámọ́ lọ́wọ́ níbẹ̀ ṣẹ̀wárì ìpàdé tí wọ́n ṣe nìbàdàn ní àná yìí wọ́n lọ jẹ ìgbésẹ̀ àkọ́kọ́ láti rí i dájú pé àwọn méjèèjì wọ́n bá wọn dá sí i kó tó di pé ọ̀rọ̀ ọ̀hún yọ fọ́jú pọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ìpàdé ẹlẹ́ẹ̀kejì wọ́n rí dájú pé àti kábíyèsí ọ̀ọ̀ni pẹ̀lú kábíyèsí aláàfin náà ni wọ́n tún lọ rí ṣe ìpàdé ní bòńkẹ́lẹ́ pẹ̀lú Tinubu ìpàdé ẹlẹ́ẹ̀kẹta ní ó wá jẹ́ pé àwọn méjèèjì ṣoṣo méjì wọ́n ó fojú wọn rìnjú táwọn àgbàlagbà wọ́n ó sì bá wọn dá sí gbogbo ohun tí ń lọ láàrin wọn láti rí pé àlàáfíà jọba kábíyèsí aláàfin àti ọ̀ní ilé-ifẹ̀ wọ́n ti dá sí ọ̀rọ̀ Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá tí àárín wọn tí ó ti ń pẹ̀yẹ̀kẹ̀. tọ́ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard ti ń bẹ ní orí tábìlì mi a rí ìròyìn kan bẹ̀ lágbo òṣèlú àwọn gómìnà ẹgbẹ́ APC wọ́n ní lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ wọn ò tún mú yes lórí àti fún ààrẹ Buhari pé kọ́ gbàgbé Abdullahi Adamu tí wọ́n pé wọ́n fẹ́ fi ṣe wọ́n ní ààrẹ ní rárá o ohun òun ó ṣe òun náà ni òun ó ṣe Senator Abdullahi Adamu lòun ó lò gẹ́gẹ́ bí national chairman àgbáríjọpọ̀ àwọn gómìnà APC tí ìlú dìbò yàn nínú ẹgbẹ́ APC tí wọ́n sì pera wọn ní Progressive Governance Forum PGF wọ́n ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Buhari ní ààfin agbára tí ń bẹ lábújá lánàá kó tó di pé ààrẹ wọ́n tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Kenya wọ́n ní ìpàdé tí wọ́n jókòó ṣeun kò sẹ̀yìn báwọn gómìnà ọ̀hún ṣe fi kùnlùkùn pé káwọn lọ rèé bá ààrẹ láti sọ fún ààrẹ pé kọ́mọ́ fi Abdullahi Adamu ṣe alága gbogbogbò APC ò fáwọn ìdí kan àtàwọn ìdí kan tí àwọn lálàyé rẹ̀ wọ́n ní tòun tẹnu àtàlàyé tí wọ́n kó lẹ̀ ibi pẹlẹbẹ náà ni. Tòun, tẹnu, abẹ̀bẹ̀ fi lélẹ̀ ààrẹ ní ẹjẹ́ kọ́ wà bẹ́ẹ̀ o ká gbójú ń bi eléyìí o eyín ti lọ. àmọ́ ní gbọ́ yìí sọ yìí tí ń káàkiri ìgboro pé ó dàbẹ́ ń pé wọ́n ń gbìyànjú àti tún sún ọjọ́ tí wọ́n mú fún ìpàdé gbogbogbò APC convention wọn kúrò lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta 2022 àwọn gómìnà APC ní rárá o kò sí ìpinnu tàbí èròǹgbà kankan láti sún national convention ẹgbẹ́ APC kúrò ní déètì tí àwọn ti kọ́ mú ìròyìn ọ̀hún jù bẹ́ẹ̀ mọ̀ọ́ká díẹ̀ ká lè jọba rí gbẹnu sí ni ojú ìwé keje Vanguard fún tòórọ́ òní lọ́wọ́. ọ̀dà ọ̀rọ̀ ní kóòmù kóòmùrò wà lórí ìjókòó àtúnṣe sí àwọn igun kan nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 1999 léyìí tí wọ́n ti fún ìjọba ìbílẹ̀ láàyè láti dádúró ní ìdádúró dáńfó gedegbe ẹgbẹ́ algon èyí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kàn sára sí àwọn asòfin wa ní Àbújá fún ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀ pé kí ìjọba ìbílẹ̀ kó dádúró lórílẹ̀‐èdè Nàìjíríà nínú àtúnṣe èyí tí wọ́n ṣe sí ìwé òfin orílẹ̀ Nàìjíríà algon ni wọ́n wá tún mú ìdọ̀bálẹ̀ fún àwọn tọ́jú ọmọlẹ́gbìmọ̀ asòfin kárí ayé ní orílẹ̀‐èdè Nàìjíríà láti rí dájú wípé àwọn ìlànà léè tí àwọn náà lò láti rí dájú pé wọ́n gbé kí ọ̀rọ̀ yìí kí ọjà gara kí ìjọba àbílẹ̀ ó lè dá dúró kí wọ́n rí i dájú pé kò bá kọnu kọ́họ kàkàdé o níwájú àwọn asòfin ti ìpínlẹ̀ báyìí ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ algon lórílẹ̀‐èdè nàìjíríà david kọ́ládé alábí nínú àtẹ̀jáde kan tó fi síta ló sọ wípé ìgbésẹ̀ èyí tí wọ́n gbé nílé ìgbìmọ̀ asòfin àgbà bí ìgbà tí èèyàn sọ pé ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà ni nínú ètò ìṣàkóso ìjọba àbílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àti democracy èyí ìjọba àwarawa ó ṣe àlàyé o pé kì í ṣe nípa nǹkan kan míì bí ọ̀jẹ́ pé àtìrandíran ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni yọ́ọ̀mọ̀ gbọ́nú òwe tàn pé àwọn kan wọ́n ti ṣe nítọ́ dáa ní orílẹ̀-èdè yìí ìròyìn ọmọ ẹnu Daily Sun láàárọ̀ ìbákan náà. mínísítà ètò ẹ̀náwó nílẹ̀ yìí ti sọ pé ẹ wo àwọn èèyàn ń wà kánámọ́jọba àpapọ̀ lọ́rùn ní nàìjíríà pàápàá látọ̀dọ̀ àwọn aráàlú lórí gbèsè tí ń bí gbèsè gbé gbèsè pọ̀n ní ọ̀dọ̀ ìjọba wọ́n ní ọ̀rọ̀ ti fojú hàn pé inú aráàlú ò dùn bẹ́ẹ̀ ni ẹ̀hónú ti ń lọ lápọn apá àbìkan nílẹ̀ yìí láti tako bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ṣe ń jẹ gbèsè ilẹ̀ òkèrè tí wọ́n ń jẹ gbèsè lé gbèsè tí wọ́n ń jẹ gbèsè mọ́ gbèsè mínísítà ètò ẹ̀náwó nílẹ̀ yìí ẹni títún ṣe alákòóso fún ààtò gbogbo àti ètò ìṣúná finance budget and national planning ìyáàfin Zainab Ahmed òun ló sọ̀rọ̀ yìí láòkò tí ó ń kópa níbi ètò kan tí í ṣe ètò àpérò pẹ̀lú àwọn aṣòfin ọ̀rọ̀ ẹ̀ rèé o ó ní ẹ̀yin náà mọ̀ pé kì í ṣe tuntun kì í sì í ṣe ìròyìn mọ́ gbèsè ń bẹ ńlẹ̀ bá a ṣe jẹ lábẹ́nú la jẹ nílẹ̀ òkèrè tó sì jẹ́ pé láti mú kí ìlú ó tùbà kó tùṣẹ́ náà ni àwọn èèyàn sì ti ń kígbe tí ó ń bínú pàápàá lórí gbèsè ilẹ̀ òkèrè foreign debt eléyìí tí ó ti á bàlùmọ̀ lọ́rùn ìjọba àpapọ̀ lásìkò yìí ó ní àwọn náà ò sùn àwọn náà wò àwọn náà ń wo kí ni àwọn tún fi kún nǹkan nílànà fapá kúntan kó lè bá a tó pín ni mínísítà ètò ẹ̀náwó lọ sọ eléyìí o ẹ abojú wo kí ni ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ukraine pẹ̀lú làásìgbò fàákájà láàrin orílẹ̀-èdè ọ̀hún àti Russia lásìkò yìí o ẹnìkan tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè Nàìjíríà kóòchì Lobby Stars ó ti sọ̀rọ̀ pé ọmọ òun àti aya òun ti há sí orílẹ̀-èdè Ukraine báyìí o àmọ́ lábẹ́ ìròyìn o ní àwọn ìjọba àwọn aláṣẹ orílẹ̀-èdè Ukraine ti ń sọ fún àwọn agbébọn tó jẹ́ sọ́jà Russia tí wọ́n wá yabò wọ́n ní ìlú wọn pé èyí tó bá lè gbébọn ẹ̀ sílẹ̀ tí ó sì póhùn ò ní yin ìbọn ní ìkọyìn àbí bá wọn jà lórílẹ̀‐èdè àwọn nínú sọ́jà Russia yóò gba ẹgbẹ̀rún lọ́nà ogójì dọ́là forty thousand dollars láti gbébọn rẹ̀ lẹ̀ àwọn ó sì foríjì kò ní àkankan ìròyìn ń pẹ́ ah ọmọ àga báyìí o ẹ̀gbọ́n náà ẹni tí jẹ́ ẹ̀dí dombraye tí ṣe olórí ikọ̀ akọ́nimọ̀ọ́gbá head coach fún Lobi Stars Football Club ní Benue lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ló ti ń tara pòrò kọminú lórí bí aya rẹ̀ àti ọmọ rẹ̀ ṣe há sí orílẹ̀ Ukraine lásìkò tá a wà yìí wọ́n ní ìyẹn tiẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígun ti arákùnrin pẹ̀lú ìròyìn míì tó tún lo fótó bóde pé ìjọba orílẹ̀-èdè Ukraine ti sọ lánàá pé èyíkéyìí sọ́jà Russia tí ó bá ti gbà láti gbé mọ̀ẹ́lẹ̀ láti máa dárúgùdù sílẹ̀ ní orílẹ̀-èdè Ukraine àwọn ó gbé ẹ̀bùn owó forty thousand dollars tí mo sọ ohun àwọn ó gbé fún un àwọn ó sì gbé agbádá ẹ mọ́ fọwọ́ kan immunity àwọn ó gbé wọ́ tí òfin ní í ja ẹ ìyà kankan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni o àmọ́ padà wá sọ́dọ̀ head coach ti Lobby Stars Dombraye ni ah, ẹ wò ọmọ ọdún márùn lọmọ òun aya òun àti ẹ̀ ló sì wà ní orílẹ̀-èdè Ukraine ní oṣù kẹsàn-án ọdún tó lọ September 2021 ni wọ́n ké sí òun láti ìpínlẹ̀ Benue pé kóun wá ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Lobby Stars òun sì wò pé ah, ilé ẹni ni ilé ẹni àfi kóun lọ rè dá sí ìdàgbàsókè aré bọ́ọ̀lù ní ìpínlẹ̀ Benue òun fi wọ́n lẹ̀ wá sí Nàìjíríà láti wá ṣiṣẹ́ ìṣe ẹni ó ní ó yẹ kí àwọn aya àti ọmọ òun gan wá darapọ̀ mọ́ òun lọ́sẹ̀ tó kọjá kí àwọn òjò ọmọ kọmọlùbọ́ àmọ́ wàhálà déédéé bẹ́ẹ̀lẹ̀ láàrin Russia àti Ukraine lójijì ni wọ́n bá fagilé bàálù eléyìí tó yẹ kó gbé ọmọ àti aya òun wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kódà kì ṣe Ukraine nìkan lọ́mọ ẹ̀ wà ọmọ ẹ̀mí náà wà lórílẹ̀-èdè Poland lẹ́yìn tí òun náà ti ń gbé bẹ́ẹ̀ ó ní ní ìsìn báyìí ní ìsìn ń ṣe lòun ò mọ ohun tí yóò ṣẹlẹ̀ báyìí ó ní ìṣẹ́jú ìṣẹ́jú lòun ń pè wọ́n lórí aago ó ní inú òun tún nù nígbà tí òun gbọ́ ìròyìn ayọ̀ pé ọkọ̀ reluwé kan ó ti ṣetán láti kó àwọn èèyàn láti Ukraine mọ́ lọ sí orílẹ̀-èdè Poland ó ní àmọ́ lójijì ọkọ̀ tó yìí ó gbéra láago mọ́kànlá ìyálẹ̀ ta àná ní ọ̀tún ní ọ̀tún ti fagilé hmm. ó ní gbogbo ẹ̀ tiẹ̀ ti wá sún òun kalẹ̀ báyìí o ìròyìn yẹn ó ní ha ọba ìdùmarè ìgbà kó so kò sógun tó le hmm. tó lè kọjá agbára rẹ ojú ìwé ìkeje Vanguard ní ọkọ yìí. tí wọ́n bá ń sọ pé ogun ń jà ní agbègbè ibi kátà ní ah, ọlọ́mọjà arógun lẹ̀ yìí ó dókèrè. n tí mo sọ lórí ètò lánàá a mọ̀ ní ẹni tí kàn. mo sọ lórí òwúrọ̀ lọ́jọ́ lánàá pé hmm. ẹ má pé n tí ń ṣẹlẹ̀ láyé ò kára ọ̀hún bí kọ̀ọ̀kan yìí. Hmm. tọ́ba kan ojú yóò kàn mú bá a ṣe ń tẹ̀síwájú lórí ìròyìn àjá balẹ̀ apá àti ètò ẹ̀kọ́ òní eléyìí ti ń kà ọ́ ẹni tí í ṣe alákòóso fún ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà dókítà obi ezekwesili ni ló ti sọ wípé níbi tí ọ̀rọ̀ ń lọ báyìí fún orílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú bìtìbìtì àwọn ọmọ tí ń lọ bíi mílíọ̀nù mẹ́tàlá tí ò láǹfààní láti lọ sí iléèwé wọn níbi kòròfo lọ́jọ́ ọ̀la orílẹ̀‐èdè nàìjíríà yóò ṣe rí ezekwesili ní sọ̀rọ̀ níbi ìpàdé kan ní àná òde yìí nígbà tí ó máa là á múlẹ̀ ó ní bí kòròfo lórílẹ̀‐èdè nàìjíríà ẹni yóò rí o ní nǹkan bíi ọdún bíi mélòó kan sí ìgbà tá a wà yìí torí pé àwọn tó lé díẹ̀ ní mílíọ̀nù mẹ́tàlá ọmọdé ní ọ̀làǹfààní láti lọ sí iléèwé àti pé ìjọba sì gbọ́dọ̀ tètè dìde kí wọ́n wá nǹkan ṣe sí ni o torí àjálù tọrọ mọ́ ọ̀pọ̀ ọkọjá fi ẹnu sọ Ezekwesili ló sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ò sí níléèwé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní nǹkan bí ọdún mẹ́rìndínlógún sẹ́yìn là ń sọ pé wọ́n ti pọ̀ o tí ó lé díẹ̀ ní mílíọ̀nù mẹ́fà àmọ́ lónìí ó ti di bíi mílíọ̀nù mẹ́tàlá ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ òǹkọ̀wé kan ni ló fi ọ̀rọ̀ rẹ̀ ṣàkàwé òǹkọ̀wé ilẹ̀ faransé tí wọ́n porúkọ rẹ̀ ní Victor Hugo ó ní ẹni tó bá kọ́ iléèwé ó ti tilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ó ṣe ń tẹ̀ síwájú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ tètè dìde kó bójútó ọ̀rọ̀ ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè nàìjíríà kí wọ́n sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa kí wọ́n láǹfààní láti lọ sí iléèwé Ezekwesili tẹ̀ síwájú wípé ẹni tá a bá kọ́ ní ẹ̀kọ́ òye òye àti wípé gbogbo ìṣesí rẹ̀ yóò yàtọ̀ sí òmùṣùà tí ò lọ sí iléèwé rárá bíi ti ìwùkọ́ mọ̀ ó pe orílẹ̀-èdè nàìjíríà àti democratic republic of congo gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ tọ́lọ̀ ń kẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọn ò rí táwọn ọmọ kéékèèké wọn rò tí wọn lọ sí iléèwé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì láǹfààní láti lọ sí iléèwé wọn mọ̀ dá ìjọba dá ìtọ́bàyẹ̀ kò ní kálukú kó ṣe ká ṣe o láti rí dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ò láǹfààní láti lọ sí iléèwé yìí a láǹfààní tó pé tó bá di ọjọ́ iwájú yóò bójú yóò bàmú o. ilé ẹjọ́ kan tí ń jókòó nílẹ̀ ìbàdàn olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ti dájọ́ fún àwọn jàgùdà orí ayélujára mm, mẹ́ta kan wọ́n sì ti ní kí wọ́n ṣẹ̀wọ̀n bíi oṣù mélòó mélòó kan àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé ní orílẹ̀-èdè wa nàìjíríà EFCC ẹkùn ti ìbàdàn Ìbàdàn Zonal Command wọ́n ní wọ́n ti wọ́ àwọn mẹ́ta tí wọ́n jẹ́ oníjìbìtì orí ẹ̀rọ ayélujára wọ́n ti wọ́ wọn rí ilé ẹjọ́ wọ́n sì ti gba ìdájọ́ ní orí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó kọ wọn rèé o Ẹlẹ́gùṣì Mumuni Abiodun Abdullahi Umar Farouk àti Abiola Gabriel ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ẹ̀sùn ìwà jìbìtì orí ẹ̀rọ ayélujára internet fraud ni wọ́n fẹ̀sùn ẹ̀ kàn wọ́n wọ́n sì wọ́ wọn re ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tí ń jókòó nìbàdàn níwájú onídàájọ́ uche agọ́mọ̀ nígbà tí onídàájọ́ uche agọ́mọ̀ tí ọmọ gbọ́n ẹjọ́ wọn yẹ́bẹ́yẹ́bẹ́ ó lọ tààrà sí abala ìwé òfin kejìlé ní ogun ní inú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tó ní í ṣe pẹ̀lú ìwà jìbìtì orí ẹ̀rọ ayélujára cyber crimes ti ọdún 2015 ó sì kéde ìdájọ́ rẹ̀ nínú tí ẹni tí í ṣe olórí lẹ́ka ètò ìròyìn àti ìlúkoro fún àjọ EFCC fi síta lẹ́yìn ìdájọ́ Wilson Owojaren Wilson Owojaren ẹni tí ó ṣàlàyé nínú àtẹ̀jáde ọ̀hún sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ńgbà àwọn kó wọn dé ilé ẹjọ́ àwọn yahoo yahoo mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ pé àwọn jẹ̀bi ńgbà àwọn sì sọ pé àwọn jẹ̀bi ọ̀rọ̀ òpẹ́lẹ̀ tó nǹkan lọ́gán ni onídàájọ́ tó ti gba àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó nípa ìjẹ̀bi wọn onídàájọ́ àgọ́mọ̀ ló sì jù wọ́n sí ẹ̀wọ̀n tó tọ́ sí kálukú ní ti Abíọ́dún tiẹ̀ ẹ̀wọ̀n oṣù méje náà ni kò fi jura Farouk ẹ̀wọ̀n oṣù méjìdínlógún bẹ́ẹ̀ náà ni Ọládìméjì wọ́n ní kó òun ó ṣẹ̀wọ̀n oṣù mẹ́sàn-án gbáko àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ní kí ẹni tí ó lo jìbìtì owó kan nu wọn kó wọn lọ rí dá five fifty dollars five fifty dollars kọ́dà padà sí àkàtà ìjọba àpapọ̀ iPhone X kan tí ó jẹ́ fóònù ìgbàlódé ìjọba Nàìjíríà ti gbẹ́sẹ̀ lé ní ti Abdullahi wọ́n ní kó wọ́n lọ rèé san owó kan five hundred thousand naira padà sọ́wọ́ ẹni ó ti lu jìbìtì iPhone eleven Pro Max iPhone eleven Pro Max kan náà àti owó kan tí ó lé ní mílíọ̀nù kan àbọ̀ tí ń bẹ ní àkáǹtì rẹ̀ Ecobank wọ́n ní ìjọba ti gbẹ́sẹ̀ lé àwọn eléyìí Abíọ́lá ó san five hundred dollars ní tiẹ̀ fún ẹni tó lò jìbìtì iPhone eleven Pro tí òun náà ní lọ ìjọba Nàìjíríà ti gbẹ́sẹ̀ lé wọ́n fi ìròyìn yẹn há kọ̀rọ̀ kan lójú ìwé kẹfà Vanguard fún tòórọ́ òní. ajá balẹ̀. ajá balẹ̀. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrì ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀ẹ́kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ẹ̀kẹ́yìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé Ògúngúnnísọ̀ kínní ló ń kéde. yeye agbẹ́dẹ́gbẹ́yọ̀ ọ Fresh FM mọ́mí jí o ayẹyẹ èyí gàlágà ju five in one event ni àwọn jọ ṣe ni. gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ obìnrin kan ò ṣerú èyí rí o. yeye agbẹ́dẹ́gbẹ́ ọmọ mi jí o fresh fm dr chief mrs olùtayọ fanetí òkè lọ́la jp ló sì di ẹ̀ nìbàdàn five in one program ní ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́ book launch lẹ́lẹ́kejì launching of foundation lẹ́lẹ́kẹta inauguration cooperative society lẹ́lẹ́kẹrin award presentation lo ṣẹlẹ̀ karùn-ún ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí light magic hotel and event center ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe bẹ̀rẹ̀ lẹ́gọ́mẹ̀wá àrọ̀dálẹ́kẹ́lẹ́lẹ́ àwọn orí adé ọjọ́ náà ni ní kábíyèsí sàbí gànà fi gànà kingdom àti kábíyèsí olúwo tìlú ìwọ alájọ ọlọ́run tó yẹ àyèdè agídí ni bàbá ń kalẹ̀ ọjọ́ náà tó ìmọ̀ ìyàwó àti mrs fọláṣadé tinubu òjò ìyálọ́jà ń jẹnẹra gbogbo olókòlókò tó kulu jankan-jankan ló máa wà ń bẹ́ẹ̀ dókítà yìí yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ lọ́lùgbàlejò àgbà ankara tààmú àti pass ní fisa láti wọlé four thousand naira péré lọ pamẹ́rì asọ́mọ́mi jí o a tún six one eight. I'm retí yẹn. Mami mímọ́ tí ó ṣe, Jésù mímọ́ tí ó ṣe, ẹ̀mí mímọ́ mọ́ tí ó ṣe o, táyé mi yóò fi dára. Ojúrere Ọlọ́run Ojúrere Ọlọ́run Divine favour Christian Church International invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first Wednesday, Thursday and Friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà tí ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favor, mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come and answer Christian Church International. Oh, Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Swimming pool ẹ wò tẹ reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí o lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. event center eye mà tún ga. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. iná oníjó wa kò ní jó dúkìá náà mọ̀ rárá bó bá gorí ilé ìmọ̀ fẹ́jú tótó ni ká má ṣòfò ẹ̀mí ká má ṣòfò dúkìá ká lè dèlè ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ilé ń jó pápá ń jó wìrìwìrì ni fresh one oh five point nine fm ṣe ń pè wá sàkíyèsí káyé dẹnà sùn pápá létílé ká dẹ́kun rírẹ̀ epo bẹtiró pamọ́ sílé ẹ̀yẹ́ finá kándù láńtà tàbí ta iná orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ epo sínú jẹnẹrétọ̀ àti mọ́tò ká tó kúrò níbi iṣẹ́ ẹja rí dájú pa apá gbogbo ohun èlò tó ń lò náà ká ṣe bẹ́ẹ̀ ààfin kẹ́ tó sọ síbi kíbi ẹ má fi láìta ìṣáná sàrọ̀wọ́tò àwọn ọmọdé bẹ́ẹ̀ ló ṣe dandan ká ní ẹ̀rọ panápaná nínú ilé níbi iṣẹ́ àtinú mọ́tò tàbá wa ń jó ká má ṣe kò kàn mí ẹ kàn sí iléeṣẹ́ panápaná lọ́gán fresh one oh five point nine fm tó kalẹ̀ sílé oní challenge nílẹ̀ ìbàdàn lónìí àní ríjà náà o. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà Ṣèyí Mákindé tó fún ọba Sálíù Àkànmú Adétúnjì Ajé Ògúngún ní sọ̀kìnní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngúnnísọ̀ kìíní ti mọ́ òun kí gbogbo wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀ẹ́kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngúnnísọ̀ kìíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngún nísọ̀ kínní ló ń kéde. áńgẹ́lì tó ń pírẹ̀ dà o ẹni tó ń tọwọ́ wòlíì ẹ̀sìn àlùkò ti CAC power of ministry ju àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìdè látọdún mọ́kàndínláàdọ́ta ọjọ́ monday february twenty eight di ọjọ́ sunday thirty first march lọ́tún fi máa ti ṣe agbára olùkọ́gbà pẹ̀lú ẹ̀rí àgbà ìyanu àkórí ẹ̀ power of this world agbára ohun ọlọ́run ohun ọlọ́run tó ń fa igi kédárì ya ó ṣe tó fẹ́ sàwọn èèyàn dòmìnira lábẹ́ ìgbẹ́ ọlọ́run lórí àwọn ìránṣẹ́ pásítọ̀ bọ́lájí búsàrí pẹ̀lú àwọn olórin ẹ̀mí tó máa pẹ̀lú pásítọ̀ jẹ́ olú what do you prophet, Pastor àlùkò bàbá yóò máa sọ tẹ́lẹ̀ àṣẹ ìwé dídé yóò máa bàlẹ́ gbogbo èèyàn lọ́jọ́ monday february twenty eight aago mẹ́fà àbọ̀ ìdájí láwọn máa pàdé ní ọjọ́ saturday five ọ̀sẹ̀ kejì ìsọjí ìrọ̀lẹ́ ni láti monday seven di thursday ten ìṣòro ní lọ́jọ́ friday eleven ọjọ́ sinmi sunday thirty ìsìndúpẹ́ nìyẹn bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ bẹ́ẹ̀ bá ti dé ní ugara ẹ sọ fún ọlọ́kadà pé cac lẹ́hànú bàbá àlùkò tó wà lódú ọ̀nà eléwé lọ gbogbo èèyàn ló máa sọ testimony. take on the concept àti délùú Ìbàdàn àti pọ́ǹpì kórèdé ẹ máa yọ̀ lórí ní àwọ̀lú ìbàdàn gbọ̀rẹ̀jẹ̀ jíjẹ afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. an fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó pilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àtìlágùn tó ìmọ̀lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. bàbá wa rẹ ni tí o ti gbàwé gbàrí sí tilẹ̀ rẹ̀. abẹ́wò ti ra yè wa mọ́bi tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. tí pọ́ǹpì wà nọ́mbà twelve ọ̀làdòkun street by a plus guest house àrí avenue ní bodijà ìbàdàn ẹ tún lè pè zero nine one five two two two two two zero five késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílùú ìbàdàn. tí pọ́ǹpì concept developer that cares. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àríyá àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣé torí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kí tẹ́ni mọ̀ bá yẹn rojọ́ sí wọn ò ké síjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́. ìkéde ìpàdé gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù nípínlẹ̀ ọ̀yọ́ yóò wáyé lọ́jọ́ kẹta oṣù kẹta ọdún 2022 tá wà yìí ti ṣe ọjọ́ àlàmísì thursday ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ grand serene hotel tó wà ní jibowu crescent ìyágankú nílùú ìbàdàn ni ó ti wáyé àwọn tá à ń retí níbi ìpàdé ọ̀hún ni national secretary ẹgbẹ́ honourable dr mrs adébùkọ́lá Ajaja alhaji saheed adégbòyèga àjàdí àti gbogbo àwọn alága women leader àti gbogbo àgbààgbà ẹgbẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ ṣé púpọ̀ olùkéde prince kọ́ládé òjó. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀ abọ́ládé ọ̀rọ̀ epo hmm. eléyìí tí ọ̀dọ̀ wọ́n yìí hmm. wọ́n ní ó ti fọwọ́ ba àwọn agbègbè pàápàá àwọn ìlú ńláńlá orílẹ̀-èdè wa nàìjíríà ó ti kó wọn ni wọ́n bẹ́ẹ̀ ni òní wọn kọ ìròyìn lé lórí láàárọ̀ yìí o. ìtọ́ bá fi fọ ọba ẹni tí ń hmm. káròyìn. ó bá ó ti ọba o. ó ti fọ ọba gbogbo èèyàn ibẹ̀ yìí lẹ́yìn òní wá fi ṣe léènì ni. ẹ mo ṣà àánú ẹ ni mo ṣe àánú ẹ ni mo ṣe o àtàwọn olólùfẹ́ wa. yes epo bẹntiró. Hmm? mo lè mi ò jiyàn. again èmi ò jiyàn. ó bẹ́ẹ̀ rà ẹ wo bẹntiró tó ti di mí eégún ní àsìkò yìí wọ́n ní kinní ọ̀hún ó ti nawọ́ dé àwọn agbègbè bíi Èkó Àbújá Ìbàdàn Enugu àtàwọn ìlú ńláńlá ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà táwọn ọkọ̀ gbémúlémú láwọn hmm. ilé epo ńṣe làwọn ọlọ́jà pàdé mi ń kọ̀rọ̀ black market àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ọrọ̀ ajé lásìkò yìí ni wọ́n ní kódà owó ọkọ̀ táwọn èèyàn ń wọ̀ láti bìkan síbìkan náà ti gbé owó lé orí o nígbàtí àwọn nǹkan yòókù náà ó ti fẹ́ mọ́ nípa lórí wọn àmọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti fi dá wa lójú lánàá wípé lásìkò tá a wà yìí àwọn ti ń ṣàkójọpọ̀ àwọn ìgbésẹ̀ tí ó jẹ́ kí epo kí ó di rírà ní rẹpẹtẹ fọmọ nàìjíríà tí ó sì ní mú wàhálà kankan lọ́wọ́ ìròyìn yẹn ló sọ pé ọlọ́run ó jẹ́ ó ṣe ó ṣe o yóò ṣe é ṣe o ojú ìwé ìkarùn-ún Vanguard fún tòórọ̀ ẹ lọ́ọ́ kà yòókù kọ́mọ̀dé pé àyà yín ọ̀wà mọ̀ ṣe fúkẹ́fúkẹ́fúkẹ́. ìròyìn tó kà tán lọ jẹ́ kí n rántí ọ̀rọ̀ àwọn tí wọ́n gbọ́ látìn dáadáa wọ́n ní socrumus ariramus. bàbá ń sunkún. àrímọ ríran ìwo ni yíyanu tẹlomi ìyanu látìn lọ sọ bẹ́ẹ̀ pé socrumus ariramus bàbá sunkún àmọ ríran èyí ò láti rán àwọn tí wọ́n fẹ́ẹ́ ṣe aláàánú epo létí pé mọ gbàgbé o ìbáyọ kan ọkàn ń ṣe gara lásán ni o kò sí gara epo lásìkò yìí o kò sí gara o oh ẹ̀yà pè wá ni o all right báyìí ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune níbi tí Tambuwa ó ti sọ̀rọ̀ wípé èyí ni tí PDP ó ṣe láti jáwé olúborí nínú gbogbogbò tọdún 2023 gómìnà Sokoto Aminu Tambuwa uh, ló tọ̀rọ̀ báyìí wípé ẹgbẹ́ òṣèlú àwọn ẹgbẹ́ alábùradà ó gbọ́dọ̀ pa kìtì mọ́lẹ̀ báyìí kí wọ́n rí i dájú pé àwọn gba agbára kúrò lọ́wọ́ All Progressives Congress APC nínú ètò ìdìbò ọdún tí ń bọ̀ Tambuwa ló sọ̀rọ̀ náà ní ìjẹta nígbà tí àwọn ìgbìmọ̀ kan tí wọ́n bá ní àlejò ní ọ́fíìsì rẹ̀ kódà pa ẹni tó ti jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà Bukola Saraki òun náà bẹ nínú wọn ó pàrọwà fún gbogbo àwọn tó jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pé kóńkàkọ́ gbàgbé gbogbo ìgara kí a sì gbàgbé ọ̀rọ̀ àná kí wọ́n wà ní ìrẹ́pọ̀ láti rí i dájú pé ẹgbẹ́ yìí ó dúró gírí kí wọ́n lè rí àkóso ìjọba ṣe lọ́dún 2023 gómìnà Aminu bọ́kà pájínọ́t méjì fáwọn ogun sí bọ́kà pájínọ́t oríṣiríṣi kó mọ̀ lọ. pájínọ́t pájínọ́t pájínọ́t emmanuel mokasi our lead mustard we dey bang in every hood with our soul bastard ẹgbẹgbẹrún ràwọ̀ yan mọ̀lẹ́mọ̀lẹ́ tó sùn pa. kí kọ́nù nǹkan ọ̀kankan kó wà lákòókò tí àwọn bá fẹ́ dìbò lọ́dún 2023 tí ń bọ̀ àti pé bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party bá ti jáwé olúborí kí ààrẹ wa kọ́lọ̀ ń fọ ọ́tọ̀ láyà kó sì gbé àkóso lé àwọn lọ́wọ́ ni ó ní òun mọ̀ pé ó yẹ kí ààrẹ wa nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà lọ́kàn kó sì tún nífẹ̀ẹ́ gbogbo ọmọ tí ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà ó ní orílẹ̀ nàìjíríà yìí ọmọ ṣe dáadáa fún ààrẹ wa muhammadu buhari o ó ní ẹni tó já ìjọba gbà ní ọdún 1984 tí wọ́n sì tún yàn án ní ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà pé kó wá darí àkóso ìjọba àwa ara wa èyí tó ṣẹ́gi mọ́ lẹ́yìn wọn ni ó jẹ nàìjíríà ní gbèsè o gbèsè ó sì jẹ nàìjíríà òun náà ni kí ètò ààbò kó fẹsẹ̀ nílẹ̀ dáadáa lórílẹ̀‐èdè yìí kí ètò ìdìbò náà kí ó sì jágara lórílẹ̀‐èdè nàìjíríà. kó tó di pé mo tún lọ sí ilé ìgbìmọ̀ asòfin ẹ jẹ́ kí n wo ìròyìn kan lójú ìwé karùn-ún Vanguard tí àwọn asòfin yiri wò láàrin ara wọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé e bí ọjọ́ mélòó kan sẹ́yìn ìwé ìròyìn Vanguard àwọn òṣìṣẹ́ oníròyìn ibẹ̀ wọn wá lọ sígboro láti lọ rèé fi ọ̀rọ̀ wáwọn èèyàn lẹ́nu wò lórí tí wọ́n rí sí ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú àjẹmọ́nú ìfẹ̀yìntì láíláí life pension tí wọ́n pé àwọn aṣíwájú ilé ìgbìmọ̀ asòfin ń dábàá pé wọ́n mọ̀ gbà báyìí o ẹnìkan Obinna Jeremiah tó jẹ́ òṣìṣẹ́ ní iléeṣẹ́ aládàáni ń gba àwọn bíi pé kí lẹ rí sí ọ̀rọ̀ oní life pension dé yìí ó ní ah ah nírúfẹ́ àsìkò yìí at this very critical time English bẹ̀rẹ̀ ó ní ah ìgbésẹ̀ aburú ni o àwọn èèyàn tó sì ń gbé ìgbésẹ̀ irú eléyìí o bó bá jẹ́ lóòótọ́ ni ó ní ẹni ibú nírúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ó ní àfẹ́ sọ pé àfẹ́ fi gbogbo ẹni sọ pé irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ yìí ṣe ni ọlọ́run ó ní àmọ́ bí wọ́n bá padà tún dàárò ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìgbésẹ̀ ọ̀hún kí wọ́n mọ̀ daṣọrú ẹ̀ ṣòro nírúfẹ́ àsìkò ó ní kí ni wọ́n fẹ́ jẹ lérè ńbẹ̀ náà ládùúrú ọ̀rọ̀ eléyìí tí wọ́n ti kó jọ gan-an láì tí ì gba life pension ó ní bẹ́ẹ̀ láràlú sì ń kúkú ebi lọ ní ọ̀pọ̀ agbègbè tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ó ní mo mọ̀ pé bírúfẹ́ àbá yìí bá fi yí kúrò lábàá tó dòfin ó ní <laughs> nǹkan tún ṣe ọmọ nàìjíríà ẹnìkan náà lárinwájú sùràjù nígbà tóun náà dá sí ó ní à ìwà àìfinipé ní àìfìyànpèyàn tí ń mú ara òkó sánbà ń tẹ́wọ̀ lóore ó ní wọn ò fi wá pe èèyàn bí bẹ́ẹ̀ kọ́ lásìkò yìí tí ọrọ̀ ajé àti àlùmọ́ọ́nì nàìjíríà tí ọ̀ka wa tí ọ̀là wa mọ́ ni àwọn èèyàn kan tún wá ń gbèrò owó ìfẹ̀yìntì àti àjẹmọ́nú láéláé ó fẹ́ ìbò kan ngila ìbò kan igilango ìbò kan humongous ó nígbà tí humongous gbèsè ti ń bẹ fún nàìjíríà gangan làwọn èèyàn yìí tún wá ń sọ ìmọ̀ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wò láàrin ara wọn ó ní ẹ̀ tiẹ̀ kí ló tiẹ̀ bí ìgbésẹ̀ yiri wo irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lásìkò yìí kí làwọn kí ni wọ́n ń wí. Lukman Luckman ń wá ń kọ nígbà tó ń sọ̀rọ̀ ó ní orílẹ̀-èdè apanilẹ́rìn mọ̀ ní Nàìjíríà yìí o this country is a joke English bẹ̀rẹ̀ ó ní ẹ wò ó nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kẹnu ó ké pé nǹkan ò fararọ ní gbogbo ọ̀nà làwọn kan wá ń sara wọn jọ pé àwọn ń yiri àbá wò pé àwọn fẹ́ máa gba àjẹmọ́nú ìfẹ̀yìntì láéláé oníṣẹ́ ń tó tiẹ̀ wá ṣe pàtàkì bí ibà ṣe ìwà ọ̀kánjú abojú díndín oní èyí tí wọ́n ti ń gbà lápò àsùnwọ̀n nàìjíríà kó tó ìmọ̀tara ẹni nìkan àti wà bámúbámú mọ́yò yìí òun náà ni o ẹnìkan Benjamin hike ńgbà tó wọn mọ̀ sọ̀rọ̀ òun tiẹ̀ Ike ọ̀rọ̀ sókè ni ó ní a ìwà burú àti ìwà ìbẹ̀rù ọlọ́run it's wickedness of the century Only lè lé english sápọ̀ o mo yà àkà díẹ̀ mo sẹ̀nu dédé síbi. ọ̀ya ìròyìn àwọn boko haram ní eléyìí o níbi tí àwọn tó jẹ́ olùgbé abúlé kan ní ìpínlẹ̀ niger tí wọ́n ti fọ́n dànù nítorí pé wọ́n fún wọn ní àkámọ́bú nínú ilé wọn. ńṣe ni ọ̀rọ̀ dìbò lọ ìyá mi o ní abúlé damba ní ìjọba ìbílẹ̀ ṣìrórò ìpínlẹ̀ niger nígbàtí àwọn ọkọ̀ kànjẹ̀kànjẹ̀kan tí wọ́n dédé bẹ̀rẹ̀ sí ní ja èrò sílẹ̀ tìbọn tìbọn tójú tí wọn ò sì rẹ́rìn-ín wọ́n ní lọ́gán làwọn ará abúlé ti mọ̀ pé àwọn ti gbàlejò ọ̀ràn pèsè léyìí kì í sáwọn Boko Haram rèé àwọn atiláwí náà wọn ò sì fi ọ̀rọ̀ yìí wọn ò fi ṣe awẹ́wà fún wọn bí wọ́n ṣe ń bọ́lẹ̀ ní pé ẹni ọba fẹ́ràn ara rẹ̀ ẹ̀fọn dànù hmm. ẹ̀kọ́ lábúlé fáwọn àwọn fẹ́ lu abúlé yín hmm gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní ní ọjọ́ ìsinmi tí ó kọjá lọ iná ni wọ́n dédé gbàlejò ọ̀ràn ní abúlé yìí níbi tí àwọn ará abúlé tí wọ́n ti jókòó jẹ́jẹ́ jẹ́jẹ́ wọn ní àkókò náà tí àwọn àlejò yìí tí wọ́n yà wá bá wọn kódà pa wọ́n ní àwọn ti débi táwọn wá sinmi làwọn dé yìí àwọn ajókòó tì yín ẹni wọ́n bá sì dí àwọn lọ́wọ́ kége ọrùn rẹ̀ ńlẹ̀. Hmm ṣùgbọ́n o gẹ́gẹ́ bí wọ́n pe àdúgbòlè dàmbà yìí wọ́n ní abẹ́ ìjọba àbílẹ̀ chokun ńlọyẹ kọ́ wà ní ìpínlẹ̀ Kaduna wọ́n ní àmọ́ àti abúlé àti abúlé Kaore ní ìpínlẹ̀ Niger wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni tí ò sì dín ní bí èèyàn ẹgbẹ̀ta tí wọ́n ń gbé nínú abúlé yìí Ọlọ́run kó ayọ̀ o. àjọ INEC wọ́n ní wọ́n ti gbé ó kọ àwọn olùdìbò jáde wọ́n sì ti fi sọwọ́ so sí àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa àjọ elétò ìdìbò ilẹ̀ yìí Independent National Electoral Commission INEC wọ́n ti gbé ọkọ̀ àwọn olùdìbò list of voters wọ́n ti ẹ̀yìn àwọn tó ti fowókọ sílẹ̀ ni àwọn registered ní ọdún 2021 wọ́n ti gbé e fáwọn ẹgbẹ́ òṣèlú méjìdínlógún tí ń bẹ ní orílẹ̀‐èdè wa Nàìjíríà nípalẹ̀mọ́ fún ètò ìdìbò gbogbogbò ọdún tí ń bọ̀ 2023 àjọ INEC nínú ìgbésẹ̀ wọn yìí ni wọ́n ṣàlàyé ẹ̀ pé èyí ni láti jẹ́ kí ìgbáradì àti ìpalẹ̀mọ́ tó nítumọ̀ ó tètè máa wáyé látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú kí wọ́n lè bá a mọ ohun tó kàn lójú ọjọ́ ẹ wá jẹ́ ń lọ sí ojú ìwé kẹrìnlélọ́gbọ̀n ojú ìwé kẹrìnléní page twenty four punch tó jáde fún tòórọ̀ yìí ìjọba nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti lọ rèé kó àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ bíi ẹgbẹ̀rún méjì wọ́n fẹ́ evacuate two thousand Africans nínú ìta àti ráwọn ọmọ Ghana Togo àtàwọn orílẹ̀-èdè míì láti ìwọ̀ oòrùn adúláwọ̀ West African countries wọ́n fẹ́ lọ rèé kó gbogbo wọn láti orílẹ̀-èdè Ukraine ẹni tí í ṣe ọ̀gá lẹ́ka ìmójútófin fún ìwọléwọ̀de orílẹ̀-èdè Nàìjíríà uh, the director consular and legal department ní iléeṣẹ́ tó ń rí sí ètò ilẹ̀ òkèrè ministry of foreign affairs bọ́lájí akínrẹ̀mí òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò tí wọ́n ń fọ̀rọ̀ wí ọ̀rọ̀ láàrin ara wọn àti ìwé ìròyìn punch lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọ̀gá yìí akínrẹ̀mí láti ministry of foreign affairs ló ṣàlàyé pé àwọn ọmọ nàìjíríà ni wọ́n kó mọ́ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ kan ó ní lóòótọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó kéré tán àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi ẹgbẹ̀rún mẹ́jọ eight thousand àtàwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ míì bíi ẹgbẹ̀rún méjì two thousand òun náà ni nàìjíríà ní agbára láti kó kúrò ní ilẹ̀ Ukraine ìròyìn yẹn ni ọlọ́run yóò jẹ́ kó ṣeé ṣe bẹ́ẹ̀ ni ojú ìwé kẹ̀hìnlé ní ọgbọ̀n ìwé kẹ̀hìnlé ní ogún punch fún tòórọ̀ yìí. ọ̀dà ìròyìn eléyìí lèmi ọkà tí ń sẹ̀nu dédé síbi àwọn ọ̀dọ́ ìgbò wọ́n ti sọ̀rọ̀ báyìí pé gbogbo ẹgbẹ́ òṣèlú ti ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n wòye dáadáa ẹni tí wọ́n bá rí i pé àwọn fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje pàápàá ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lálàáfíà tó sì jẹ́ ọ̀dọ́ pọ́nbélé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ní ẹni tó wà ní ipò igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà Alhaji Atiku Abubakar okú ti sọ ọ́ níjó ni pé báwọn ọ̀dọ́ náà bá fẹ́ tẹ́rí sí i káwọn náà tẹ́rí sí i wo bí orí wọn bá gbé e, kí wọn ó díje pẹ̀lú àwọn tó bá tí wọ́n jẹ́ àgbàlagbà ní ọdún 2023 àtẹ̀jáde tí ààrẹ fún àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ìgbò ọ̀hún tí wọ́n fè síta arákùnrin Goodluck Ibem ní àná òde yìí ló sọ wípé iṣẹ́ tí ń bẹ níwájú orílẹ̀-èdè nàìjíríà láti ṣàkóso rẹ̀ kì í mọ̀ ṣe iṣẹ́ tí àwọn arúgbó kan gẹ̀rẹ̀ tí wọ́n lè mọ̀ tẹ́rí sí ó ní ojúṣe tí ń bẹ níwájú ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó bẹ́ẹ̀ kódà ó le koko bí iṣẹ́ bíríkìlà ni àti hmm. iṣẹ́ àgbẹ́kànga ó ní iṣẹ́ tó mú yàn lómi ni kéèyàn tó bójútó ìpínlẹ̀ mẹ́rìndínlógójì àti olú ilẹ̀ wa Àbújá pẹ̀lú àwọn iléeṣẹ́ lájọ lájọ pẹ̀lú àjọṣepọ̀ àwọn orílẹ̀-èdè ní àgbáyé wọ́n ní ọ̀dọ́ nìkan ìlọ́gbọ́dọ̀ tẹ́rí sí o wọ́n ní kì í ṣe àwọn àgbà tí wọ́n kàn máa wó ní gbogbo ìgbà ó lé orílẹ̀-èdè Nàìjíríà wọn ò tún tán o látúntún ṣe àṣìṣe ẹlẹ́ẹ̀kejì wípé kí wọ́n lọ rèé gbé ẹni tí ó jẹ́ fóònù ikú Fọláǹdé kalẹ̀ láti máa darí wọn wọn ni bí nǹkan bá ṣèèsì lákọ̀ọ́kọ́ àtọ̀pọ̀ ṣèèsì tó bá tún wáyé lẹ́ẹ̀kejì dàdá ń dindín ni wọ́n máa pe èèyàn súpò arògò mu hmm. first fool na fool second fool na proper foolishness bí arákùnrin bó ṣe kọ sínú ìwé ìròyìn láàárọ̀ tó nínú. Hmm. Ọlọ́run kọ ṣàánú pẹ́pẹ́yẹ mọ pọn mọ ará ọrùn kìnkìnkìn ọ padà sọ́run tààrà mhm. eégún tí wọ́n fẹ́ pè dán ibi tó ti wá lọ́lọ́ kọ́lọ̀ ń mọ̀ sànù wọ́n ní ọdún àṣà kan tí máa wáyé ní ìpínlẹ̀ Anambra ọ̀kan náà àwọn eégún tí ó ló kọ lókè dáadáa ní ìlú tàǹwì làwọn olóòtú rẹ̀ ni wọ́n sìn lọ sí gbàgede ìlú láti pidán ọdún hmm. fún àwọn tí ń bẹ ní kalẹ̀ wọ́n níbi ṣe ń bọ̀ láti gbalẹ̀ tí wọ́n wọ́n ní bí wọ́n ṣe dójúde ń bí àwọn èèyàn ti pé sí bàbí wọ́n ní ṣe nìkan nú àwọn olóòtú ẹ̀ lọ́kàn ṣàdánbọ́lẹ́kù ni bóyá jókòó sí ara idán magic wọ́n ní <laughs> bẹ́lẹ̀ yìí náà ṣe jókòó lórí iná ńlùwẹ̀ nù ná iná bá mú ń dòtọ́ ní iná bá mara ọ̀run tààrà wọ́n ní àwọn èèyàn ni ah, ah, ẹ pa náà wọ́n láwọn olóòtú ẹ̀ ni àìmọ́ ti pa à ń pe náà ni nígbà tí ọ̀rọ̀ padà yíwọ́ ah wọ́n ní wọ́n padà gbé fire extinguisher pé kí wọ́n paná lára ẹni ọmọ ni ní í ṣe ni ara ọ̀run o ìgbà tí wọ́n fi paná wọ́n rò pé wọ́n ti paná ó gbé bẹtiró pamọ́ abẹ́ ẹ̀kú ni so gbé bẹtiró pamọ́ sábẹ́ ẹ̀kú ni. iná ti rápálá wọ abẹ́ ẹ̀kú tààrà gbogbo ara rẹ̀ iná jó ọ̀jẹ̀ jó ọlọ́run ọbẹ̀ ìdùmarè kọ́mọ̀ ṣàánú mọ̀ ni wọ́n lẹ́ni mm. ọ̀rọ̀ sojú rẹ̀ kòró tó sọ fún oníròyìn ní abúlé kan tí wọ́n pè ní àmáwà ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn ti rò pé májíìkì fire stones ni wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ àfìgbà tí ọ̀rọ̀ padà yíwọ́ àwọn kan pariwo ah iná ti jó olóòótọ́ o ẹ máa gbèrè ìgbàlẹ̀ àwọn kan ní ìgbàlẹ̀ ń ọsibítù ya pé ìgbà tí wọ́n ṣàpadà gbà sí àwọn ará tí wọ́n ní kí wọ́n gbé lọ ọsibítù ńgbà tí wọ́n fi di ọsibítù ará ọ̀run ti padà sọ́run ọba ìdùmarè kò ṣàánú ni o. eégún tí wọn sọ pé fẹ́ pè náà ọwọ́ á lọ sílùú iléṣà ọwọ́ hmm. á rí ẹnìkan tí máa ń náwó fún un dáadáa tẹ́lẹ̀ rí òun tàn wá jẹ́ ọ̀gágun ni a ó pinnu lò mo rẹ́ ni mi mẹjọ general ni ó ní mo kí ata kété lónìí wọ́n ní ẹ máa ó ní ẹ máa sọ pé mẹjọ general ríya mo kí ata kété lónìí mẹjọ general ríya òkìtì kìíní tọ́ta ọ̀tàlátà yìí ẹ̀kẹ́ tọ́ta ẹ̀kẹ́ta tó ta báyìí lọ́ba dẹ́sẹ̀ lẹ́gò a ah, mo mà ti fẹsẹ̀ mi gùn so wọ́n ní mẹjọ general ríya ẹ̀jẹ̀ mà ti dà lára mi wọ́n ní mẹjọ general ríya ojú mi màmá ti ń pò ah, yìí. méjọ jẹnẹrari ya. ǹjẹ́ ní gbé lọ sílé ìwòsàn. àní méjọ jẹnẹrari. ẹ̀wọ̀n kọ́ lọ́kọ́ sànú. wọ́n ṣe ń sànú fara ayé kọ́ mọ̀ hmm. sànú fara ọ̀run. ṣútì ọgbà bọ́ọ̀lù ní alẹ́ òní pẹ̀lú Rangers hmm. ní stadium wàtò ní Adámọ̀sìngbà aago méje alẹ́ ni wọ́n sọ pé ṣútì ọgbà bọ́ọ̀lù pẹ̀lú Rangers ẹ mọ̀ pé àwọn méjèèjì wọn èkó là tí wọ́n bá ti pàdé ara wọn báwọn ẹ mo sì mọ̀ pé shooting ò dojú tì wá. bákan náà eimba Remo Stars aago mẹ́rin tiwọn Nasarawa United Kwara United United ní ọmọ méjèèjì wọ́n jọ United jọ figagbága ni ẹ mọ̀ gbọ́ yòókù ńgbà tí Mr Sports tó bá dé ní aago méjìlá ní ọ̀sán tí ò ní ẹ já dìde lórí ìròyìn ajá balẹ̀ fún tí ò ní àwọn epo lọ. àwọn epo lọ bẹ́ẹ̀ bá sì fẹ́ káwulẹ̀ rìn jìnnà ẹ kàn pé wá ni. ẹ má wulẹ̀ wá ẹ má wulẹ̀ káàkiri káàkiri o kò yẹ kẹ́ ẹ dààmú o. Ah! yóò dáa fún